ẹ tún jẹ́ ká máa kíra wa kú àbọ̀ sórí ètò wa ètò Gbogboòlù ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àríòpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Láàjì Abbas gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà ẹ mò ń kí wa kú àbọ̀ níbikíbi tá a ti lè máa gbọ́ mi tí a ti lè máa wò mí káàkiri àgbáyé gbà pé kọ́lọ̀ yìí ti pọ̀ jù kọ́lọ̀ yìí ti pọ̀ jù a ti lè máa wò mí káàkiri ti bútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé jẹ́ ká máa kí wa kó àbọ̀ sórí ètò wa ètò tó ṣe wípé tọmọdé tàgbà ni wọ́n ń pẹ̀gbẹ́ rẹ̀ ṣe pé agboolé ọgbọ́n ni agboolé ìmọ̀ ni agboolé òye sì ni ìtàn Yorùbá fẹ́ni bá fẹ́ kọ́gbọ́n àfihàn tó bá fẹ́ nímọ̀ àtàwọn tó bá fẹ́ fi ìmọ̀ kún ìmọ̀ ìdí nìyí tá a fi ń kí wa kú àbọ̀ sí orí ètò wa ètò yín ìtàn Yorùbá hmm, ìjà máa kí wa kú àbọ̀ báwọn lọ́mọdé wa lágbà wa hmm, ká máa kí wa kú àbọ̀ sórí ètò ìtàn Yorùbá hmm, ìjà máa kí wa kú àbọ̀ wa yorùbá eh, eh, jẹ́ wò bóyá ń sọ̀rọ̀. wà bọ̀ sí orí ètò wa. torí adúpẹ́ àti ti eh, irinṣẹ́ tó ti lé kún irinṣẹ́ hmm, irinṣẹ́ tó ti lé kún irinṣẹ́ ọwọ́ ṣé ó tún yàtọ̀ ní ẹnu ọjọ́ mẹ́ta yìí hmm, àwọn bàbá wa nílẹ̀ yorùbá wọ́n ní pé ibi tí a bá roko sí náà ni à ń fi àbọ̀ sí. Si ẹ máa bá wa pín ètò yìí bẹ́ẹ̀ ṣe ń wọlé tẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ máa bá wa pín ètò yìí àti alẹ́ àná ló yẹ ká ti ṣe ètò ṣùgbọ́n fóònù ta ẹsẹ̀ ra láti máa fi ṣe ètò ròyìn pé ká tó mọwọ́ rẹ̀ ó gbà wá ní ọ̀pọ̀lọpọ̀ àkókò kádẹ̀ tó rí àwọn Facebook àtàwọn app tí a máa fi ń ṣètò lórí ẹ̀ ṣe ó pẹ́ díẹ̀ ìní ẹ̀ má bínú ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ lè mọ̀ wípé à nígbà wọ́n fi ẹ̀sùn kan àáfàá Òkútagídí ajáde ṣètò nígbà ọ̀rọ̀ wá di ibi tó dé ó yẹ ká ti jáde ká ṣètò náà pẹ̀lú ti fóònù ìní ní tó fà á nù torí pé àwa náà la máa ń pariwo tá a bá ń ṣètò yìí pé àì gbọ́ wa dáadáa mo fi dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ wa láti orílẹ̀-èdè South Africa tí wọ́n ní kára kámọ́ twenty ẹ̀ torí gbogbo àwọn fóònù tèmi máa ń lò tẹ́gun kámọ́ ni a máa fi ń ṣe ètò ẹ̀ ní kára kámọ́ twenty tí ó dẹ̀ tún lè mú iṣẹ́ rọrùn dáadáa mo kí wa lẹ́ẹ̀kan sí pé ẹ kú àbọ̀ ẹ máa bá wa ṣe ètò yìí èmi náà bí mo ṣe ń tẹ̀ka èmi náà ń jù sí bí mo ṣe ń jù sínú ní orí agbágbé um ní um àná a rí a ti post fídíò yẹn àwọn èèyàn dẹ̀ wò ó rò pé àwọn tó ti wo fídíò ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àgọ́ ọlọ́pàá wọ́n ti lé ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta lórí péjì tèmi ká tó wá sọ àwọn péjì mi ìyá ọlọ́sùn àwọn ọlọ́pàá wọ́n fi ìwé pe ìyá ọlọ́sùn ṣé a gbàgbé pé nígbà wàhálà kọkọ ṣẹlẹ nìgbọrọ odò odò wọn ń tírẹtì mí o wọn fẹẹ pa mí o ẹ mọ bọ odò ń bì ẹ mọ bọ òrìṣà ń bì wàhálà yìí pọ̀ tí ó di ti ọlọ́pàá tí ìyá wa kọmíṣánná pólíìsì ìpínlẹ̀ Kwara tí wọ́n sì dìde sí ọ̀rọ̀ náà ìyá dáadáa wọ́n dá sí i wọ́n sì ṣe bí ó ṣe yẹ kí wọ́n ṣe wọ́n sì ní gbogbo àwọn igun tọrọ kàn kí wọ́n ṣe undertaking ìkọwọ́bọ ìwé àlàáfíà ní tiléeṣẹ́ ọlọ́pàá wà fún náà nu gbogbo wọn sì kọwọ́ bọ ìwé wọ́n kọwọ́ bọ ìwé pé a ní dá wàhálà alẹ́ o jẹ́jẹ́ ìyá wa o jẹ́jẹ́ láàṣẹ o a ní jà a sì ní ta jẹ́jẹ́ ni a sì wọ́n kọwọ́ bọ ìwé àlàáfíà gẹ́gẹ́ bí àwa náà ṣe rí i. àmọ́ lẹ́yìn ìgbà tá a gbọ́ ìkọwọ́bọ ìwé àlàáfíà àwa náà rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó lọ lórí agbágbé àwa náà rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó lọ nípa ìgbà ẹ rí pé ńgbà mo kọ́kọ́ ṣe ètò kan mo fi ṣe ìkìlọ̀ fún àwọn iléeṣẹ́ ìwé ìròyìn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lórí mídíà lẹ́yìn ìgbà tí wọ́n ti kúrò ní tọlọ́pàá tán èmọ̀rí tí punch gbé táláròyé tó gbé tí wọ́n lọ bá àwọn tó jẹ́ olórìṣà ńgbà náà ká sọ ní tààràtààrà ẹ jẹ́ ká ṣe sùúrù mo dẹ̀ kìlọ̀ fáwọn tọ́rọ̀ kan yìí pé tọ́rọ̀ bá ti rí báyìí ẹ jẹ́ àbá mo fẹ́ ṣe o ẹ jẹ́ ń gbé ìpè fún mi ní ìṣẹ́jú kan ìpè ṣe pàtàkì. hello mo wà lórí ètò bẹ́ẹ̀ mo ok ti wà ní kóòtù ẹ bó bá ṣe jẹ́ nígbà bá kúrò lórí ètò iná ni wọ́n fi ń tó wa létí pé wọ́n ti gbé ìyá ọlọ́sùn lọ sí ilé ẹjọ́ nílùú Ìlọrin àwọn tó wà ń bẹ̀ láwọn tó ń tọpinpin bọ́rọ̀ sí ń lọ ẹsẹ̀ mà tààrí wẹ́rẹ́ wò pé tán iṣẹ́ ìwádìí ni àwa ń ṣe wọ́n ti wà ní ilé ẹjọ́ wọ́n ti gbé ìyá ọlọ́sùn lọ sí ilé ẹjọ́ ni wọ́n fi tó wa létí pé tó wọ́n ti wà ní kóòtù àwòbí tí ilé-ẹjọ́ dá àti àwọn ìgbésẹ̀ ṣùgbọ́n kó tó di pé yóò débi ìyẹn àwọn ọ̀rọ̀ tó súyọ àti bọ́rọ̀ ṣe rí ní tààràtààrà àtàwọn nǹkan tó fi ara sí níbẹ̀ á jẹ́ kí a gbọ́ á jẹ́ kí a gbọ́ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ ẹ máa bá wa pín ètò yìí ẹ máa bá wa share ẹ máa bá wa pín ẹ sì máa bá wa share ìròyìn tó ń tẹ̀lé wa lọ́wọ́ ni pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ kwara ìforíjì mi iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kwara wọ́n ti gbé ìyá ọlọ́sùn àbẹ̀bí wọ́n ti gbé lọ sí ilé ẹjọ́ wọ́n ti gbé lọ sí ilé ẹjọ́ wọ́n ti gbé lọ sí ilé ẹjọ́ gbogbo bọ́rọ̀ bá ṣe rí náà a tó jẹ́ ká máa gbọ́ ṣùgbọ́n fún àwa tá ń dára pàtàwá tá ń gbé tó yìí ẹ jẹ́ kí a tó ṣe àǹfààní kan fún wa a tó lo àwọn mo fẹ́ kí ojú kìíní àti ìmọ̀wé ilé dáadáa mo fẹ́ kójú ẹ̀ wò bright ni ojú ẹ̀ ti ṣe kinní jù ń tèmi ọ̀dà ó ti di tanátaná wàris mo ti ń wora mi kedere a lo àwọn fọ́nrán ìgbà tí ìyá ọlọ́sùn àbẹ̀bí kọ́kọ́ sọ̀rọ̀ tí wọ́n sì fi ẹ̀sùn kan òkúta gidi àáfàá òkúta gidi tí wọ́n fi ẹ̀sùn kan àáfàá òkúta gidi ẹ jẹ́ ká kọ́kọ́ lu fọ́nrán ọ̀hún ká tó wá tún ká wá máa málàyé wa sílẹ̀ yọ kọ̀ọ̀kan ká máa máa málàyé wa sílẹ̀ yọ ìyá ọlọ́sùn lẹ́rìí tí wọ́n jókòó dáadáa àwọn nìyẹn ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú déédéé àsìkò yìí ìyá wa àbẹ̀bí olóríṣà àwọn ni ẹ ń wò yìí ìyá wa àbẹ̀bí olóríṣà wọ́n ní àwọn ní àwọn ọ̀rọ̀ tí àwọn fẹ́ bá gbogbo ayé sọ nípa ọ̀rọ̀ àbòmọ́ra àbòsí tí àwọn àfa fún àwọn oníṣẹ̀ṣe ìyá mi. kábíyèsí bàbá kábíyèsí bàbá kábíyèsí èkó òrìṣà wa òrìṣà wa òrìṣà wa òrìṣà gbé wa ní ìpa wa wa ìpa wa wa ni ìrànwọ́ dùn mo kí gbogbo ìdílé aláyọ̀ àní ṣíṣe o ayé ò ní mú wa n ní tẹ̀yìn gbèrú wa ẹ gbàgbé mi lọ pé ọmọ òkúta jíjí ló wá fèsì yín lódò lèmi fi dìde pé kò jẹ́ rí bẹ́ẹ̀ torí pé ọmọ òkúta jíjí ìyàwó wọn lé rẹ̀ èmi ẹ̀fọ́ ṣe sábà fi ni mo ti gbẹgbẹ fún ìyàwó òkúta gidi àkọ́bí òkúta gidi èmi ni mo di gbẹgbẹ fún ìyàwó rẹ̀ ìgbà tí mo di pé ẹgbẹ́ fẹ́yàwó rẹ̀ tọ̀ wọ́n lọ lé èmi ò rí wọn mọ́ ìgbà tó yá tí ó tún bímọ tí ń jà mọ́ rẹ̀ tí ó tètè rí ọmọ yẹn bí èmi ni mo gbẹ̀bí fún un ìyá ìyàwó òkúta jíjí àná wọn déwájú mi àkọ́bí òkúta jíjí lónìí ìyàwó lónìí ọmọ yẹn èmi ni mo di gbẹgbẹ fún ó sì déwájú báyìí wọnú ilé mi báyìí tó bá nílẹ̀ kọ́ kó fi kùránì ọwọ́ rẹ̀ fi ṣépè pé òun wọnú ilé olóríṣà àbí òun ò lo nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ ni torí èmi tí mo di gbẹ́gbẹ́ fún ìyàwó rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi ọlọ́sùn mi ni ó ṣe lé lẹ́nu àtàwọn tó wà lódò ni mo ṣe ní kò rí bẹ́ẹ̀ tó bá bá tó bímọ náà òrìṣà yìí ọ̀sùn yìí ẹgbẹ́ yìí ni mo fi tọ́jú rẹ̀ tó fi bímọ mo ṣe ní kò jẹ́ rí bẹ́ẹ̀ kódà bó bá ṣe é ṣe é kéde bá rí ara tó bá lè fojú mọlẹ̀ tó ṣẹlẹ̀ ìlú ayé tó bá lè ṣépè pé bẹ́ẹ̀ so ṣàkóso ṣàkánná lọ́wọ́ èmi ò tí gbàgbọ́ àfi bẹ́ẹ̀ rẹ̀ bá fojú kan rà. ìyá mi tó bá ṣe pé agbọ yíyí ẹni tí à ń pè ní òkúta gidi ìtànà ẹni ẹjọ ṣe àṣepọ̀ pẹ̀lú bàbá. bẹ́ẹ̀ kọ́ wa tó di ayé ọmọ tí à ń pè lókúta gidi lónìí kódà mo sọ ní èsì fún ọmọ náà níjọ náà wípé owó tó fún mi yóò tó lọ́sọ̀ ní iye tí mo ní mo fẹ́ gbà so ó sọ pé ń ṣàbẹ̀rẹ̀ ra ìdí tí gbà náà ìrántí owó mọ́ níjọ tó ti pẹ́ so bàtà ìyàwó wọn wá fèsì àjàjò wà bá wà nínú lóòrìṣà nínú lóòrìṣà báyìí àjàjò wà bá wà wà bá wà tó bẹ̀rẹ̀ ó sì léye tó mú nínú tó mo sì gbà ìyàwó olórí àgbà ọ̀dọ́dàgbà ẹ ṣeun gbogbo ayé iná lẹ ń gbọ́ yìí o ah, bàbá wa wa ìyá wa àbẹ̀bí olóríṣà àwọn ni wọ́n bá wa sọ̀rọ̀ yìí eh, tó bá ti pé ìyá wa pààrọ̀ ìyá wa pààrọ̀ kókè tagidi náà kó jáde síta kó wá fèsì wọn ọ̀nà tí wọ́n gbà ṣe àbòsí fún àwa oníṣẹ̀ṣe ó pọ̀ ọ̀nà tí à ń gbà ṣàbòsí fúnra wa lọ àwa là ń ṣàbòsí fúnra wa ṣùgbọ́n kèèyàn àtún ṣàbòsí wa téèyàn bá kí mo wa tá a bá gbà tán n tó bá gbà lọ́dọ̀ wa ní ẹ̀wọ̀n fi dájú ìjà ni ẹ̀rí tó dájú pé ọmọ tí a sọ̀rọ̀ rẹ̀ kí ìyá wa fún yìí kò tún ní kọjú ìjà sí àwọn ọmọ tiwa náà lọ́la olódùmarè ó pẹ̀lú wa ẹ ṣe òye àwa ẹ dákun ẹ dárúkọ yín ní ẹ̀ẹ̀kan sí i. èmi tí mo ń sọ̀rọ̀ ni ẹ̀fúnṣetán àgbẹ̀bí aníwúrà tí mo sì jẹ́ ọba obìnrin. eléré eléré ní ìpínlẹ̀ Kwara ìpínlẹ̀ Kwara ẹ ṣeun ìyá wa ẹ ṣeun. ọ̀rọ̀ la gbọ́ tí ìyá ọlọ́sùn àbẹ̀bí sọ pé òkúta gidi àáfà òkúta gidi òun di igba ẹgbẹ fún ọmọ rẹ nígbà tí ìyàwó rẹ wá òun di igba ẹgbẹ fún un tó ṣe pé bàbá òkúta gidi àná àwọn náà tí wọ́n jọ lájọṣepọ̀ ẹ wá já wò ó léyìí tó túmọ̀ sí pé ìyá ìmọ̀ ó ń sọ̀rọ̀ ń pa rẹ̀ ń jẹ́ ká mọ̀ wá àwọn fídíò bá ṣe ń tẹ̀léra wọn ni o ìyá ẹ̀ mọ òkúta gidi torí pé nígbà tí àfọ́ òkúta gidi lọ sí odò gbogbo ayé lórí nígbà tí àwọn àtàwọn oníṣẹ̀ṣe tó pàdé lódò gbogbo ayé lórí tí léè tó túmọ̀ sí pé wọ́n ó fi fídíò hàn ìyá wa Ọlọ́sùn Àbẹ̀bí nígbà tí àfọ́ òkúta gidi tó lọ sí police station ní ti kọmíṣánná ìpínlẹ̀ ọlọ́pàá kọmíṣánná police ìpínlẹ̀ Kwara pè wọ́n ìyá yìí wọn ò tó fi fídíò hàn gbogbo ayé lórí torí pé n téèyàn ò bá fojú rí torí pé ayé ìtàkùn ayélujára ni ìyá yìí ó ti mọ òkúta gidi bí a sọkùnrin tẹ lọ́lọ́ òdòrè kò gbọ́dọ̀ jọ òun sẹ́ńtà àṣeyàwó rẹ̀ lóore ńgbà tẹ́lẹ́gbẹ́ ń dọmọ ìyàwó rẹ̀ láàmú tá a di gbẹ́gbẹ́ fún un èmi ròyìn pé ìyá ìdá òkúta gidi mọ̀ ó sì mọ ẹni tí ń sọ̀rọ̀ pa rẹ̀ torí pé fídíò mẹ́ta ńlọ́jáde tẹ̀léra wọn nípa àáfà Òkútagídí lórí ìṣẹ̀lẹ̀ àwọn ọlọ́sùn tí wọ́n lọ sí ojú odò fídíò mẹ́ta ní odò Yemọja fídíò méjì wáyé ní odò Yemọja fídíò ẹlẹ́ẹ̀kẹta ló wáyé ní ọ̀dọ̀ olúléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara léè tó túmọ̀ sí pé ìyá yìí dá òkúta àáfà Òkútagídí mọ̀ ó ti rí i rírí tó sì rí i ló mú sọ ọ̀rọ̀ ẹja jọmọ èdè o ìpè aláìmoore lọkùnrin yìí ó sì ní kó jáde káwọn ọjọ́ fi kó wá fi kùránì ṣépè pé tó bá yẹ pé ó bá lè dìnnà ẹ̀kọ́ wá kò ń lójú ọ̀rọ̀ ń lọ agbé nígbà táwọn èmi ẹ̀gbẹ́ ojú méjèèjì tèmi máa fi wo nǹkan èmi fojú gbé pé tíyà ìbá jẹ́ oníṣẹ̀ṣe àgbẹ̀ àgbẹ̀bí tọ́jọ́ lọ́sùn tó sì ń gbẹ̀bí kò sí láì fi ń bẹ̀ o béèyàn bá jẹ́ ọlọ́sùn tó bá mọ̀ nípa iṣẹ́ ìṣègùn kan tó bá jẹ́ physician àwọn oníṣègùn bílẹ̀ tá máa ń pè ládàáńṣe èmi gẹ́gẹ́ bíi mùsùlùmí tí bá mọ̀ pé bùkátà tí mo fẹ́ ṣe ọmọ ń pa rẹ̀ òòṣà rẹ̀ ní mi ò ní bàbọ̀ tí ò bá ìlànà ẹ̀sìn tèmi mu ṣùgbọ́n tó lè ṣe mí láǹfààní tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ń gbà bó ṣe jẹ́ wípé olúyoro catholic hospital ni wọ́n bí mi sí si ìlànà ìsìláàmù àti ìlànà kìrìsìtẹ́nìtì ò sí papọ̀ àwọn gbà pé jésù ọmọ ọlọ́run ni ẹ̀sìn ìsìláàmù tèmi ní jésù èso ọmọ ọlọ́run àwọn gbà pé jésù kú fún ẹ̀ṣẹ̀ aráyé lórí igi àgbélébù àlùkùrá mi ní kò sí ń tọjọ mọ́ bẹ́ẹ̀ apá kan àwọn míín ní jésù gan jésù ní máa sìn jésù ní máa sìn wọ́n gbà pé òun làwọn ó sìn ìsìláàmù ní rárá èyí ò wá torí pé ìsìláàmù wá ní rárá òun tí bàbá tèmi wá jẹ́ àfa tó tún jẹ́ ìmáàmù kí wọ́n mọ̀ sọ olúyọ̀rọ̀ catholic hospital ni wọ́n bí mi sí gbogbo àwọn tó ń bẹ lókè adúmọ̀ta la wa ibẹ̀ la ti máa ń gba ìtọ́jú ìfẹ́ ká mọ̀ èdè ibẹ̀ la ti ń gba ìtọ́jú léè tó ṣe wípé a bára wa ṣe ní ìgbà tí àáfà Saheed Shittu tó fi jáde tó ń sọ̀rọ̀ yìí pé àmúlẹ̀ àmọ̀dàgbẹ̀ ẹ̀já ṣàdáyanjú rẹ̀ a bára wa ṣe ọ̀rọ̀ ẹ̀sìn la àti lè bára wa ṣe ṣùgbọ́n pàní bára wa ṣe irọ́ ni bẹ́ẹ̀ bá pe bíríkìlà kódà kó ṣe mọ́ṣáláṣí la fẹ́ kọ́ kírísítẹ̀nì lè wà nínú wọn bọ́bá sì ni ẹ ò lè gba bíríkìlà kírísítẹ̀nì ibi tẹ́ẹ̀tì lọ ra màtíríàsì ṣẹ́ni tó wa mọ́tò sìmẹ́ǹtì ẹni tó gbogbo nǹkan tẹ́ fi ṣe sáwà ṣé mùsùlùmí nìkan ni kò sí ìkankan tá à ń ṣe láyè tọwọ́ ẹnìkan sẹ́nìkejì ò máa sí ń bẹ̀ A bára wa ṣe á jẹun ní ìsìn báyìí àwọn egede tí wọ́n ń gbin atájù tí wọ́n ń bá wa dáko jù lẹ̀ Yorùbá lónìí Christian lọ́pọ̀ jù nú àwọn egede wọ́n yẹ ṣe mùsùlùmí Benue wọ́n ti wá lókè ọ̀yà ilé mi fi sọ́ǹbì yẹn now ìyá ìwà sọ̀rọ̀ ìyá mi àbẹ̀bí olóòsàmọ̀lété wọ́n sọ̀rọ̀ pé kí àfa òkúta gidi kókùtà gidi ó mú kùránì wá kó wá fi ṣépè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ irọ́ àwọn òní gbà ògún ni wọ́n fi ṣépè àfọ́ ò lè fògún ṣépè mo ti sọ tirú ẹ̀ rí ládi mi ní ìsọlọ̀ mo sọ mo má pèjú ẹ̀ wá ní òru àná ìjẹta mọ́júmọ́ àná irú tó ṣẹlẹ̀ tó ní láéláé nígbà àwọn ọlọ́mọ mi sọ òun ò lè táwọn ah tó sọnù á pé wọ́n ló gbé fóònù sọnù wọ́n wá ní gbogbo àwọn tó wà ń bẹ̀ kí wọ́n wá lọ mú mi ládé lòun ò lè mú mi ládé ní tó bá kàrà bẹ́ẹ̀ ń yà wá owó kí n dá lájọ ẹ ra fóònù fún yín à kí ni láíláí àwọn ẹ bá fẹ́ pé ah òun ló gbé ẹni tí fòyìn wá sọ pé ah irọ́ o tó wá sí pé ti ládé ni òsàkárì ìyá àmọ́ jẹ́rìí rẹ̀ ládé kò lè jalè ẹnìkan wá píìkì àgbàlagbà tó ní lórí ó wá ẹ jẹ́ ká mú ẹ jẹ́ kí ládé ó kú òun bẹ́ẹ̀ wọ́ bọ́ sọ́tọ̀ gbogbo àwa yòókù á lọ mú mi lẹ́yìn obìnrin tó wá mẹ́sàn wá pẹ́ pé ẹyin ọwọ́ apẹ nìkan pé ẹtọ́ tẹ́ ń bá mú kí ni à òun tó ń wù ní yọ̀ọ́ rà á ní kó tó kú kódà kò ní kú bọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀sẹ̀ wá jẹ́wọ́ ẹ wá wẹ́n tó lòun ò lè mú mi ìmọ̀ọ́nì tiẹ̀ bó ṣe rí nù kìí sísọ nìkan ni mùsùlùmí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀ọ́nì ẹ̀ bó ṣe rí nù torí ọ̀rọ̀ èyí ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú ẹ̀sìn tèmi èyí fi kùránì búra débi pa á fi ṣépè orúkọ ọlọ́run láàfin búra ọba wa parọ́ bá sòótọ́ kù kọlọ́run ẹlòmíà mọ̀ ní mọ̀ ń bọ̀ wọ ọlọ́run ọ̀yà lógún ọdún ìgbógilẹ̀ ìgbólógún ọdún ọ̀gá ló fi kọjá. Hmm. bẹ́ẹ̀ sì ni ọba yára bí àṣà lọ́lọ́run tọ́lọ́run bá ń lo àwọn ẹlòmíì lára kì í ṣe pọ́lọ́run ọ̀mọ tí ń ṣe. ìyá ẹ̀ ti fi ẹ̀sùn kan àfọ òkúta gidi ìlú ìlọrin ni ìyá ẹ̀ ń gbé ìgboro ìlọrin ni kì í ṣe ẹ̀yìn odi ìlọrin kì í ṣe odi ìlọrin mo sì mú àlàyé wá nígbà tọ́rọ̀ bá ṣẹlẹ̀ láàmú sọ báyìí ọ̀tọ̀ ni pé ká máa ṣe nǹkan ìwòsàn ká máa ra ewé ká máa regbò àwọn èèyàn ń bẹ nílọ Ìlọrin ni wọ́n ti mọ ewé àtegbò jù tẹ́ ẹ bá wá gbogbo ewé àtegbò tẹ́ ẹ bá rí gbogbo ìlú wọn ò ní ẹja lọ Ìlọrin Ìlọrin lẹ́tọ̀ọ́ ti rí torí gbogbo nǹkan tẹ́ máa ń kó bọ̀ nílẹ̀ Haúsá ẹni àwọn tó sì ń tà á èmi ò tí ì mọ̀ bóyá mo lè rí christian kan tọ́ka sí àwọn ìyá wa tí wọ́n ti lọ mẹ́kà tí wọ́n ti ṣe áàjì ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó àwọn àáfàá ni èyí ò rújú tí wọ́n sì ń kírun wọn torí pé ọ̀nà méjì náà la gbé nǹkan ìṣègùn sí ewé àtẹ̀gùn sí èyí tó ṣe pé ní ti yorùbá pọ́nbélé wọ́n ń ṣe bọ́lọ̀ ṣe fún wọn nímọ̀ ní ti tàwọn ẹlẹ́sìn tó jẹ́ islam àwa ń ṣe pé eléyìí islam faramọ́ eléyìí àlàlélẹ̀ islam ò faramọ́ àwọn tó sì ń tà mo ọ̀bẹ̀ ọ́ pé torí pé ọjọ́ mùsùlùmí wá rà ẹni tó bá fẹ́ ṣe é ni àbí jọ́dá tí islam ti ń pariwo ọtí ọ̀dà kínní kan ọ̀dà sáwọn èèyàn torí ẹ̀ mọ́ mu ọtí allegation tí ìyá ẹ̀ fi kan àfa òkúta gidi ni ẹ wá jẹ́ wá gbọ́ ti àfa nígbà tí ọ̀rọ̀ wá rí báyìí gbogbo wa wá báyìí sí ní pariwo àfọ́ òkúta gidi ń bo lọ wa o jáde síta wà fà á wọ́n ti fẹ̀sùn kàn ó gbogbo ayé ń pariwo kí àfà ò jáde kọ́ wá wí tẹnu ẹ̀ ní abáráwọ̀ èèyàn bá lọ bá àfà pé àṣà àfà àṣàpamọ́ ni níbo làáfọ́ òkúta gidi wà allegation ńlá wọ́n fi kàn yín ní súnmọ́ àmọ̀ ní súnmọ́ káfàrú ẹni èmi sì mú ẹ̀rí wá pé mo má pẹ̀rẹ̀ wá pé ìyàwó mi wà nínú oyún irúgbà tá a fẹ́ bí ọmọ mi Yétúndé Ìyádùn ní ìmọ̀ mi tá a wá ń gbé lọ sí hospital mo wá dójú ọ̀nà ọmọ tí wàá mú délẹ̀ àwọn ìyá ọlọ́sọ bá ń bọ̀ tí wọ́n kó rè o ẹ bá ń kó rè o ìyàwó mi bá ń pariwo mo bá dá mọ́tò dùn nǹkan àkọ́kọ́ táwọn ìyá ìkọ̀kọ́ sẹ́gbà bá gbé bọ́ọ̀lẹ̀ ìró òdi wọn àwọn abiyamọ ilẹ̀ yorùbá wọn ó túrò òdi wọn wọn ó fi ṣe gàgá mo ní kí n wá ní wọn mọ́gbẹ̀ bí ìyàwó mi tí mo sì mọ̀ pé wọ́n mọ̀ ń pa rẹ̀ mo ní kódà tí wọ́n bá gbómi ọ̀sẹ̀ mi gan tiẹ̀ rojú ráyè wọ́n bá gbómi ọ̀sùn lọ́wọ́ ńgbà náà wọ́n ó fún mi wọn sí lára islam tèmi yé mi wípé wọ́n fẹ́ tọ́jú ẹ̀ ni wọn ò ní kọ́ wá bá wọn ṣe nǹkan níwọ̀n ìgbà tí omi tí mo rí tí wọ́n gbé lọ́wọ́ tí mo rí pé kì í ṣe nǹkan aburú kì í sì somi onídọ̀tí wọ́n gbẹ̀bí fún ní ìlànà bó ṣe yé wọn àti ẹ̀sìn wọn torí gbẹ́ngbà wọn bí mi sí olúyọ̀rọ̀ catholic hospital bí èrè tẹ́bádé olúyọ̀rọ̀ catholic hospital èrè olímẹ̀rì bó ṣe wà ń bẹ̀ ní òòṣà odidi òòṣà ni àbí táwọn bá sì rèrè níwájú lẹ́yìn òòṣà kọ́ láàpì wọ́n sì ń ti ìlú mi ìbámu ìyàwó olúyọ̀rọ̀ catholic hospital tẹ́ ń bá wá sí máa sọ pé òkè. Okay wọ́n gbẹ̀bí fún ìyàwó mi kódà nígbà wọn tó wá gbẹ̀bí tán bá ní àtò báwa bá ṣe báyìí o bàbá àfa àbí ààrẹ òpè tán ó ní owó táwa máa ń gbà ó yín tó fún wọn èní sọ pé ọlọ́sùn ni wọ́n wọ́n ti ṣiṣẹ́ ìgbàlà yín sì fún wọn lówó ẹ mọ̀jà máa dàpọ̀ àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní pariwo wákàtí kìíní wákàtí kejì wákàtí kẹta ó di wákàtí méjìlá àárá àfọ òkúta gidi kí wọ́n jáde lẹ́yìn ọ̀rẹ̀yìn àfọ́ òkúta gidi wá jáde ní wá sọ̀rọ̀ ẹjá gbọ́ nígbà náà ẹjá gbọ́n tí àfọ́ òkúta gidi sọ ẹjá gbọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله الذين اصطفى الله أكبر ما يشركون السلام عليكم ورحمة الله وبركاته وبعد ذلك المسلمين لكم أتوني أتوني من إنجيري أتوني ولا قاكم akira pẹ̀lú gbólóhùn islam tó yẹ pé kò sí ní tó mú wá ju àlàáfíà lọ ọlọ́mọ sàfẹ́ àlàáfíà ọmọ sàfẹ́ ìjọba ní gbèsè ayé nìkan kan wa wàlá nàbí sallallahu alayhi wa sallam. àwọn àwọn ọ̀kan lára wọn àwọn àgbà nílùú Ìlọrin àwọn bàbá fadilatu sheik tí gbogbo wa mọ̀ ọ́ sí àlàáfíà. àwa tí a bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìyá ọlọ́sùn pẹ̀lú àáfàá Òkútagídí wọ́n ti wà ní ilé ẹjọ́ báyìí update nìyẹn tí a bá gbàgbé lánàá fídíò tá a fi síta wọn ò jẹ́ kí ìyá ọlọ́sùn pàpà lọlé wọn kàǹkàn wọn ti gbé ìyá ọlọ́sùn lọ sí ilé ẹjọ́ ààbò ẹ̀ náà láàdé bẹ́ẹ̀ wọ́n ti wà nílé ẹjọ́ ní ìpínlẹ̀ Kwara nílùú Ìlọrin báyìí. láti wáá ṣe àfọmọ́ àti àwọn àti clarification lórí àwọn ọ̀rọ̀ kan tó ń lọ àti tó so mọ́ orúkọ wọn àti iṣẹ́ tẹ́gbẹ́ fídíò kan èyí tó jáde tí kálukú náà sì ti ń rí káàkiri káàkiri káàkiri aláìlú máa dá pọ̀ mọ́ lọ́kọ̀ọ̀kan àbí kejì má bàbá wa tí à ń bẹ pẹ̀lú wọn àánú à ń bẹ ọlọ́run náà bá wọn láyà kàláfẹ́ gẹ́gẹ́ bí Al-Qur'an ti já mọ̀ pé tẹ bá ní ọ̀pọ̀ ti lọ láàrin ọkùnrin àtòbìnrin àti ibìkanbìkan ẹ gbìyànjú ẹ ò béèrè ìjókòó majalisu shababu ìlànà fi madina ti lọrin ọmọ jàwara council of islamic youth scholars èyí tó wà nílọrin ìgbésẹ̀ àkọ́kọ́ lélẹ́yìí láti wá gbé lọ́dọ̀ àwọn bàbá wa lórí ti à ń bẹ pẹ̀lú wa bàbá wa ẹ sálámà sílẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa Khalifa wa àgbà òkúta gidi náà ni ẹ ti gbọ́ ní tí wọ́n fi ra. Bàbá gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ àti gbà ṣe mọ̀ pé orí afẹ́fẹ́ la wà wá. Ayé sì ti di yàrá kan náà ní London l'Amẹ́ríkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kọ́dà ní orí péjì àyàn ti ń dà wá láàmú àwọn tí ọmọ Nàìjíríà wọn wọn ni. Tí ẹ bá wo fídíò yìí níjọ́, ẹ rí i pé ara àfọ òkúta gidi balẹ̀ ara rọ̀ wọ̀ bí ìgbà tí ògúlù tún bọ́ sínú omi ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ fídíò kẹta ilé ó jẹ mọ́ bí àfọ òkúta gidi ẹ̀rí pé mo máwọn àlàyé wá pé ìdí ìgbà táwọn sọ pé ah, ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ nípa body language ọlọ béèyàn bá wà lórí ààrẹ ńgbà míì téèyàn bá wà lórí ààrẹ mi ò tí ì sọ pé wà òkúta gidi jẹ̀bi o mi ò sọ pé ó jàre o ilé ẹjọ́ ìwádìí ilé ẹjọ́ ló lè fi ẹ̀rí ẹ̀ àti iléeṣẹ́ ọlọ́pàá tí èèyàn bá wà lórí àárín gangba bẹ́ẹ̀ lọ́ọ́ méje èèyàn orí tó ju ẹ̀mí èèyàn lọ sẹ́mọ̀ pé ńgbà tọ́rọ̀ ṣẹlẹ̀ ah òkúta òkúta àṣewọ̀ náà tiẹ̀ ń bá wọn ṣẹbọ ah àfọ òkúta gidi àṣọ ń ṣẹbọ èmi ló tún pé àfọ òkúta gidi tó lè ń pè tó náà dẹ̀ rí gbogbo post ìyàwó àtọmọ afá ìgbọ́jọ́ òlọ́rọ̀ ṣẹlẹ̀ ó lè palà káyè téèyàn ọ̀bà jẹun tó bá lọ́kàn torí pé béèyàn bá pàdé ẹni tí ó bí yẹn ní téèyàn ọ̀gbọ́n rí gbogbo téèyàn mọ̀ ní ọ̀parẹ́ mọ́ èèyàn kù ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀já máa gbọ́ ọ̀rọ̀ lọ. wọ́n fọ́lọ́ péjì wa wọ́n jẹ́ ká mọ̀ pé ọ̀rọ̀ kan bẹ̀ mẹ́jì sábàbí àná pẹ̀lú iṣẹ́ takuntakuntakun sẹ́ẹ̀ ní dìde sísẹ̀ nípa wádìí ọ̀rọ̀ yìí láti mọ̀ pé bó o ló ti ṣe jẹ́ ní ọjọ́ díẹ̀ sẹ́yìn bàbá a rí fídíò kan tí ẹ wà ní etí odò látara àwọn kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àwọn ọ̀rọ̀ lọ lórí atọ́ba yín pàdé lórí fídíò pé ẹ tó wà pẹ̀lú commissioner of police nípa àwọn oníṣẹ̀ṣe tẹ̀síjọ ní àwọn bilateral agreement lórí pé báyìí ní ti mọ rí báyìí ní ti rí àmọ́ fídíò kan jáde lánàá kọ́dà fídíò ọmọ òòjọ́ ni kò tí ì pé ọmọ ọjọ́ kan báyìí lásìkò tí ó tọ̀hún ṣe tó ń lọ yín pọ̀ tó sì ń sọ̀rọ̀ yín nípa ìyá kan tó tó ń gbé jáde lọ bàbá wa ṣé ẹ kófìrí ọ̀rọ̀ tí ń sọ yìí àbí fídíò tí ń sọ yìí sẹ́yìn náà kófìrí rẹ̀. اللهم صل على محمد وعلى آله محمد وسلم الحمد لله رب العالمين اللهم بارك محمد. الله يسلمك. اللهم بارك وجيعته.

ó dẹ̀ rí gbogbo ẹ̀ náà ń pè mí pé ṣé mo rí ṣé mo gbọ́ so bó ti rí nù mo gbọ́ mo sì rí ẹ ẹ rí fídíò náà ẹ sì gbọ́ fídíò náà ẹ rákòó láàrin ìṣẹ́jú kan sí kejì láì pẹ́ eléyìí aṣọ pé ìgbésẹ̀ àkọ́kọ́ lélẹ̀ tí gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ ń bẹ̀ aláyẹ̀ rẹ̀ lè ṣe lórí ẹ̀. ọ̀rọ̀ mi sọ̀rọ̀ tó gùn ọ̀rọ̀ náà sì dààmú ẹ̀mí wa rárá pé gbogbo ẹni tó bá gbé sí ọlọ́run lọ́wọ́ tú láti rẹ̀ kó rírú ẹ̀ pàápàá ọmọ wa fún kéwù náà mọ̀ kórìí ètò ṣáájú ní kí sáwọn àkọ́kọ́ ànábì Musa alẹ́ sàlátì wọ sàlámù rẹ̀ náà ṣẹlẹ̀ lásìkò díẹ̀ náà nígbà tí iṣẹ́ ọlọ́run lójú ẹ̀dá wọn padà gbogbo òun náà kò í báyìí tó bó tilẹ̀ ní ọ̀nà náà níbi obìnrin kan ní kẹ́lẹ́ kan ọlọ́run á yẹ padà fún ànábì Musa ó jẹ́ kí ọmọ àpò torí àwọn tiẹ̀ lọ́rọ̀ púpọ̀ lórí ẹ̀ gbogbo ọ̀rọ̀ tó bá padà wá lórí ẹ̀ yóò padà máa wá ṣùgbọ́n báyìí sọ̀rọ̀ lẹ. ok kò tí ì sí ọ̀rọ̀ tẹ̀tẹ̀ sọ lórí ẹ̀ àìsí tí sí ọ̀rọ̀ lórí ẹ̀ ó lè máa túmọ̀ sí wípé àbí àbá ọmọ tí wọ́n sọ ni àbí kò yẹ kó tí sọ̀rọ̀ àbí kankan. kò rí bẹ́ẹ̀. ẹ já wo ẹ rí i pé nígbà tí wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àfọ òkúta gírí kò open up kọ̀nàtán lórí èsì ẹni ló tó wá béèrè pé mo ti sọ pé kò rí bẹ́ẹ̀ ẹ rí i pé àáfò òkúta gidi ò fẹ́ sọ̀rọ̀ ju pé ó kàn jáde lọ ní pé lẹ́yìn ọ̀rẹ́ yìí lámọ ìdí tí àáfà òkúta gidi ò fi fẹ́ sọ̀rọ̀ ní tààràtààrà ẹ mà yí pé ète lógun jíjà fídíò kẹta láti mọ tó ṣẹlẹ̀. ọba ní sùn sí jẹun yóò bá sì padà wá wáyé lórí ẹ̀ yóò padà hàn sára ayé pé bẹ́ẹ̀ kọ́ lórí. ẹgbẹ́ ẹgbẹ́ àní gbogbo ọ̀rọ̀ sọ́ba pàwà máa wáyé lórí ẹ̀. lórí bó o ní ayé ti ṣe mọ̀ pé ọ̀rọ̀ tẹ rí yìí kò rí bẹ́ẹ̀ nítorí pé ìyá tó jáde ó sì sọ̀rọ̀ èyí sọ fún wa pé kò rí bẹ́ẹ̀ lẹ́sìn. àlàyé ọ̀rọ̀ yìí wò ló kù sọ nínú ọ̀rọ̀ yàrá ẹ̀ ká mọ̀ pé èmi pẹ̀lú tí a bá lọ fojú kan orí tó bá sì pé kò rí bẹ́ẹ̀ ń fi àlùkùránì ó lẹ́ẹ̀fi ṣépè. àwa ẹ fẹ́ bẹ́ẹ̀ kó wá jòkó kẹ́ fi ojú orin jú. ìgbà tẹ bá pàdé ẹ. sọ̀rọ̀ lẹ̀ pẹ̀lú ẹ̀ kájọ jókòó tá a bá jẹ́ jókòó tá a fi dórí ìlú kọ́ wa sọ lójú mi báyìí. kó wa kó gbogbo ọ̀rọ̀ sọ. ó ti wá sọ wọn lọ wá sọ pé kí n palẹ̀ kúránì búra tí ò bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti yanjú ọ̀rọ̀ tí ó mọ̀ lọ́rọ̀ yìí kò sì dàmú ẹ̀mí wa rárá. yóò gbogbo ẹ̀jẹ̀ bá bẹ̀rẹ̀ wá ní mọ́jọ́ dàmú ẹ̀mí èyí sọ̀rọ̀ tó kù rárá kí sọ̀rọ̀ tó máa bá yẹn ló jẹ́ ibi tó bá wà wọn ní kẹ́ bá wà kó fara wa. so àbíkó sì ju èpo láti láti wá bá hmm. so bóun wá ní wá bá wa àwa ní wá bá kọ́tọ́rọ̀ ìṣòro ju wa so kájọ gba àkùránì kájọ kò sí pé kọ́mọ nàìjíríà náà rẹ ti máa parọ́ hmm. kí ni mo sọ pé kí n sọ̀rọ̀ lẹ̀ ọ̀rọ̀ ni pẹ̀lú ẹ̀ so òun ni a fẹ́ kí gbogbo jẹ́ o mùsùlùmí gbogbo àgbáyé ni wọ́n bá wà pè kó fara hàn wá pé ọba ni wá káwọ wá bá hmm, kó sọ ibi tó wà tí ọba ni wá káwọ wá bá ọdún ibi tó fẹ́ kí ẹgbẹ́ ti pàdé. ẹni tó bá wà ká ti pàdé so òun náà lọ sọ fún wa náà kó ti pápẹ́ nífẹ̀ẹ́ tiẹ̀ kémi ò jókòó fún wọn náà jókòó kí n sọ àdúrà rẹ ọjọ́ ọ̀rọ̀ ti parí mo ní kò sọ̀rọ̀ rẹ gbogbo ọ̀rọ̀ dìgbà tí èmi pẹ̀lú ẹ bá jẹ jókòó ibi tó bá bá kàti pàdé ní nàìjíríà bá wà bẹ kó já yà wá. ǹjẹ́ ẹni tí ẹ tẹ sọ yóò jẹ́ ẹ tẹ kó fìrí rẹ̀ rí. kọ́dà àyà mọ̀ ní lẹ́yìn tó jẹ́ mọ̀ tó wà yíká nínú kiri yìí. ẹ tí ì dáa mọ̀. ǹjẹ́ àwọn bá pàdé ẹ̀ yẹn o. bàbá wa tí wọ́n bí bàbá wa gbà òkúta kí là kọ́ ẹ kò fìrí rẹ̀ rí ẹ sì dá a mọ̀ ẹ sì rí rí. lẹ́yìn ọ̀rọ̀ tí mo gbọ́ yìí. Hmm. àmọ́ tó bá fẹ́ ó lè júwe ibi tó wà fún yín àbí ibi tá a ti tẹ́ ẹ náà ti pàdé pẹ̀lú wọn. tó hmm. hmm. sì ní sí wàhálà kankan bẹ tí gbogbo ọmọ nàìjíríà ló ń sì rí. ọ̀rọ̀ yìí yẹjú kódà àjọ yẹjú sí ni bóyá ìmọ̀ ọ̀dọ̀ rẹ̀ yóò yẹjú sí bóyá lọ́dọ̀ tiwa tá a bá rí àwa ìgbà wo làtó mọ ibi tí ń lọ ìdí tí mo fi ní kò sọ̀rọ̀ rẹ ni. alhamdulilayi láàrin ìṣẹ́jú kan sí kejì gẹ́gẹ́ bí àwọn olólùfẹ́ àtàwọn ọmọ ìyá wa àtàwọn ọmọ wa tó ń bẹ ní ìlú òkèèrè tó ń sí pẹ̀lú àtọ́jẹ́ mùsùlùmí lọ́kùnrin. ẹ̀jẹ̀ ibi tá a fẹ́ lò ń bẹ̀ ni a ti gbọ́n àfọ́ gidi ní pé òun ò rí ìyá ọlọ́sùn ìrí pé kódà bóun ṣe ń wò ni tóun bá pàdé ẹ̀ ń ta òun lè mọ́ lè dá pé òun ò rí rí gbóhùn òrí ìyá ọlọ́sùn yìí rí ìyá ọlọ́sùn sì sọ pé àfọ òkúta gidi wá ọwọ́ abọ́hùn ó ṣiṣẹ́ fún ìyàwó rẹ̀ àti ọmọ rẹ̀ nígbà tẹ́mi bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ìwádìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo gbọ́ tí mo sì rí ìtẹ́mi ń béè lọ́wọ́ àwọn èèyàn ni wípé ṣé ẹ̀rí wà torí wípé a ti rí méjì rí tí àwọn aláwo tí wọ́n jáde tí wọ́n ní ah, bàbá wa mọ́ríkàs ifá ni wọ́n fi tẹ mọ́ríkàs gbogbo alárí fídíò ńgbà náà débi wípé sheikh habib lai mudiru mọ́ríkàs jáde tí wọ́n sì ní tó lóun ó tú àṣírí bàbá wa tí bàbá sì ṣe pé ìjọ náà pé tí ọba tú báyìí ni ó ṣe rí fún un àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ìlú ìsẹ́yìn ni babaláwo yìí wà ìlú ìsẹ́yìn bá dé sẹ́yìn ìyọ́mọ̀ pé mùsùlùmí pọ̀ ní sẹ́yìn àwọn mùsùlùmí ìsẹ́yìn àwọn tọ́jọ́ mọ̀ mọ̀ríkàsí ní ìsẹ́yìn wọ́n dìde débi pé ọ̀rọ̀pà bẹ̀bẹ̀ ó sì lọ bá sheikh wa habib ó sì láwọn yááfẹ́ ẹ̀fọ́ lọ ibadu rahman bá a ṣe bá àwọn bàbá wa ànánú gbẹgbẹ ìṣẹ́yìn wa ni ó bú mi ó bú mi ó parọ́ mọ́ mi ó parọ́ mọ́ mi àwọn yááfẹ́ ẹ̀fọ́ lọ kọ́lọ́ fi ọmọ náà èmi ìṣẹ̀lẹ̀ tí wọ́n parọ́ mọ́ malam yusuf adépọ̀jù èmi yìí táàfà míì náà tó jáde ó pé mẹ́ta ni ọ̀tọ̀ ní ti evangelism ọ̀tọ̀ ní ti anaconda tó jáde tó náà tó parọ́ mọ́ tó tó sọ̀rọ̀ nípa Sheikh Adam Bilal lọ́ọ̀rì nígbà gbogbo alamọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó fojú ẹlòmíì lé ní à wọ́n ń tírẹ́tì mú tírẹ́tì wọn sẹ́yìn tó pilẹ̀ sọ̀rọ̀ tẹ́lẹ̀ tó jáde kò sẹ́ni tó tírẹ́tì ẹ̀ wọn ò tírẹ́tì wọn nígbà wọ́n sọ̀rọ̀ yẹn ló jẹ́ mi ó mọ̀ yìí pé àwọn kan bẹ mi ò sọ pé gbogbo oníṣẹ̀ṣe ló ń parọ́ o mi sọ pé gbogbo àáfàá ló ń sòótọ́ o mi ò sọ pé gbogbo wòlíì ló ń sòótọ́ o ó wọnú ara wọn ó wọnú ara wọn ni o torí pé àwo kí ni ń gbé ẹlòmíì débi àáfàá kí ni ń gbé ẹlòmíì débi ṣewu ṣewu kí ni ń gbé ẹlòmíì débi wípé iṣẹ́ àáfàá ní mú ní bàádà àwọn bàbá tiwa bá a ṣe jẹ́ pé léèmọ̀ nílé tiwa bàbá mi ṣe iṣẹ́ ológun bàbá tó bẹ̀ mi jagun Hitler bàbá mi ja wọ́n tó nígbà wọ́n dé wọ́n tó ṣe ọlọ́pàá local police ńgbà yẹn lẹ́yìn ìgbà yẹn wọ́n tó ṣiṣẹ́ pẹ̀lú Ọ̀yọ́ state government kí wọ́n tó rìtáyà ní housing corporation ní bàbá tó bí èmi tó pé báwa sí báwọn bàbá wa nu tó pé Islam wo sọ pé ká má ṣiṣẹ́ bàbá ó sì kó wa lóko á dá oko tá a ṣiṣẹ́ àgbẹ̀ ní tààràtààrà bá a ṣe bá àwọn bàbá wa nu bí islam ṣe rí nu ọ wá rí bẹ́ẹ̀ a ti rí àwọn méjì tó ń parọ́ méjì àbí mẹ́ta tó parọ́ mọ́ èèyàn tó ṣe pé irọ́ wọn irọ́ ni kò rí bẹ́ẹ̀ tẹ́yìn bá sọ pé à babaláwo ni mí à mo máa ń fún èèyàn lóògùn mò ń fáwọn àfàlọ èèyàn lè jiyàn láwọn ibi tí wọ́n bá ti jọ wà ó dáa èmi nísìnyí mò ń jẹ́ mùsùlùmí mo láwọn àbúrò tí mo jẹ́ àìsè fámìlì ṣùgbọ́n àjọjọ́ ọmọ òkè adú ẹ̀yìn òkè adú làwọn ń gbé wọ́n dẹ̀ ń bẹ pẹ̀lú wa ṣé wọn èyí sábúrò mi tó gbé wọn ti jẹ́ kèfèrí bá a bá pàdé ara wa ń ta tá a bá jọmọ ìlú kan náà ẹ̀gbọ́n mi bọ̀dá mi ni Yorùbá máa wí so èmi wá ọ wá fẹ́ fún mi lóògùn èmi náà fẹ́ fún ní nǹkan pé àgbélé gbélé wọn ẹbí tí ẹ change máa ń wà ìyẹn ò rújú tíjà bá dé lórí ń dòwe bí ọba sí níbì kan ó ń bẹ ń bì kan táwa bá rí lágbègbè ibi táwa wà ni tó jẹ́ bẹ́ẹ̀ yìí pé ibi tájọṣepọ̀ ti máa ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ tájọṣepọ̀ ti máa ń bẹ́ẹ̀ ó ń bẹ́ẹ̀ láàrin ẹlẹ́sìn ìbílẹ̀ àti mùsùlùmí ìyún o àwọn bí àjẹsepọ̀ míì wá ń bẹ tí èsì pa fẹ́ fúnra wa lóògùn àfúnra wa lóògùn ẹgbẹ́ a máa pààyàn pọ̀ ẹgbẹ́ ìlú ni cooperative ni ẹgbẹ́ ẹgbá ni ìbáwá tá à ń lọ káàkiri tá à ń lọ ṣe interview tẹ bá láwọn olóyè ìlú ọ̀dà bàbá wo Olúbàdàn tó gbéṣẹ̀ kítànà tó gbéṣẹ̀ Christian ni olùbàdàn tàná muslim ni olùbàdàn tòní muslim nígbà tí tàná ń jẹ́ tìjẹta ń jẹ́ kírísítẹ́nì ṣé àwọn mùsùlùmí olóyè wọn ò ní lájọṣepọ̀ tí bàbá bá fẹ́ ṣe nǹkan ní chọ́ọ̀chì wọn ṣé wọn ò ní tẹ̀lé olúbàbá wọn lọ àbí tí olùbàdàn tòní bá fẹ́ ṣe nǹkan kẹ́nì kó ní christian ló ń lo àwọn olóyè ìbàdàn tán kọ́mọ yọjú sáàfin ibi tá àtijọ́ mọ́ bára wa ṣe irú facebook tí à ń lò yìí tí gbogbo yìí ti ń wò mí yìí christian lẹ́yìn tó ṣe ọ jẹ́ christian kì ṣe christian kì í ṣe mùsùlùmí ló ṣe nísìnyí ṣàǹfààní fún gbogbo wa mo sì ń sọ à ń pariwo ọlọ́run nkpa na àwọn tó gbé fúnra wa là ń tan náà adẹ́bọ tá a bá fẹ́ kọ́lọ̀ wọn paná adẹ́bọrẹ́ àkọ́kọ́ nílò facebook mọ́ a sì ní ra fóònù lọ́wọ́ àwọn china torí àwọn china wọ́n ẹbọ wọ́n nígbàgbọ́nú ẹbọ wọn gan a ní ra fóònù lọ́wọ́ China mọ́ a mọ̀ pé Ọlọ́run ti paná adé bọ̀ọ̀rẹ́ tàbá ti ra fóònù lọ́dọ̀ China tá a ti ra gbogbo nǹkan tí ìbá ti ṣe mùsùlùmí ní ṣètò owó táwa ń fi ra nǹkan yìí iná wọn fi ń tan náà ẹbọ lọ́dọ̀ wọn tàbá sì lọ sí Ìlọrin náà gbogbo àwọn tó fẹ́ dẹ́bọ àwọn tó fẹ́ sígbà kan àwọn ìyàwó wa nílọrin àwọn ọmọ wa náà ni wọ́n ní sọ lẹ́kulẹ́já tó ṣe gbogbo àwọn náà wọ́n ń pèsè nǹkan wọ́n ń kó gbogbo nǹkan tẹ́yìn ó fi dẹ́bọ ni wọ́n fún wọn. bẹ́yìn oṣù wa lọ́nu agbẹ́ ń sẹ́ olóko ń sẹ́ ojú olóko sì ní kọ́ọ̀pù kọ́ọ̀pù yìí nígbà wàá rí bẹ́ẹ̀ nígbà àná ni mo tún rí ìpè wọ́n ti wá gbé ìyá ọlọ́sùn o wọ́n ti gbé lọ sí tọlọ́pàá ti gbé ìyá ọlọ́sùn. Okay a máa wo tí ń bọ̀ à ń fetílédè à ń béèrè bí ṣe ń lọ ni fídíò eléyìí náà bá tún jáde nígbà tí fídíò yìí jáde ní àná ẹ̀já wa gbọ́ ohun tó ṣẹlẹ̀ tí igun ẹnìkan la rí ìta máa ń sọ tẹ́mi bá ń sọ̀rọ̀ wípé abánidá kì í bá ní débẹ̀ èmi ò rí ní àná ìyá ọlọ́sùn yìí èmi ò rí àwọn kankan bẹ́ẹ̀ gbogbo mọ́gbà gbogbo mọ́gbà èrè ẹ wògbà tí ìyá ọlọ́sọ àkọ́kọ́ ṣẹlẹ̀ tán ló ti wà ń bẹ ọdún mẹ́ta ọdún mẹ́rin ni ọdún márùn-ún ni tó lòun fẹ́ ṣe ìṣẹ̀ṣe táwọn kan ní ẹ́ àjọ ní ìlú ni wọ́n ṣe lè má ṣe gbìnà láàfíà láàyè egun tí bá jẹ́jẹ́ ní pẹ́ ní pẹ́ à ọ̀pọ̀lọpọ̀ ó jókòó nínú yàrá wọn wọ́n wà lórí social media wọ́n mọ sọ̀sọ̀kúsọ wọ́n mọ ti èèyàn abánidé èmi Laji Abbas ìjà tí ìbáni lè dájà ìní mú yàn lẹ́yìn torí tó bá sá lọ mo mọ̀ pé mi nìkan ni ó kù dẹ̀mọ̀ mọ̀ wà bó rojú mi òòrọ̀ kàn mí dẹ̀mọ̀ mọ̀ wà mo mọ àwọn èèyàn míì mo mọ wàrà ilé mi kì í ṣèébú fídíò tá a rí gbogbo tó ṣẹlẹ̀ láti igun àáfàá wa òkúta gidi ni láti rí i. àárín tìyọ ọlọ́sùn nínú gbogbo fídíò bí àtàkọ́kọ́ àtẹ̀kejì tó jáde àwárí àwọn èèyàn tó jẹ́ kankan níbẹ̀ àrà àwọn èèyàn tó jẹ́ ọlọ́sùn kankan níbẹ̀ ẹ jẹ́ ká wo fídíò yìí so for that reason àwọn ọlọ́pàá wa ni pẹ̀lú nǹkan tí àwọn tó gbọ́ yìí tí àwọn bá wá yìí ti ní tẹ́lẹ̀ ṣùgbọ́n bá ṣe gbọ́ yìí o àwọn ẹ̀ lọ tó yẹ kó lọ sí ilé o àtàrí o àtàrí ó ní kọ́ọ̀tù fídíò yìí ọjọ́ yẹn bàbá lóko ọba lóko mọkálíkì ọba lóko mẹkáníkì ọ̀nà lọ́yìnbó ti ń lè wọ́n á ní kó kọ́ tó a yìí àti ọba lóko mẹkáníkì tó kọ́ tó fídíò àtẹ̀yìn o ẹ̀yin lẹ́yẹ̀jẹ̀ máa wà ní gbàngàn ọlọ́pàá gbàngàn ọlọ́pàá títí di ọ̀la láti conclude investigation wa abáfà investigation tọ́lọ̀ ní bá jẹ́ mọ́kọ́tù iṣẹ́ àwọn ọmọkùnrin ọlọ́pàá. ọlọ́nkọ́ bá ọlọ́nkọ́ bá dúró fún un àwọn àbúrò gidi. ẹ jẹ́ kí kótó di pé àlọ́ jìnnà ẹ jẹ́ kọ́kọ́ yanjú kankan bẹ̀ o. ìtẹ́fẹ̀rí ẹ̀ múlẹ̀ fún wa ni wípé ìyá ẹ̀ lòun mọ òkúta gidi kódà wọn nígbà wọn wà ní tọlọ́pàá kò dá àfọ òkúta gidi mọ̀ débi pé àwọn ọlọ́pàá ntoka ẹ̀sẹ̀ ń tọ́ka àfọ òkúta gidi nígbà wọn a rí i pé à ẹni tó dámọ̀ tó dẹ̀ ń parọ́ mọ́ ọ̀dà o ìwọ àti ẹni tó rìkọ́dù fídíò kò lè lọlé ẹ jẹ́ kó sọ̀rọ̀ ọ̀pá ẹ̀yàn ẹni tó rìkọ́dù fídíò lè lọlé ṣùgbọ́n torí pé ìlú tá a wà àmọ́ òfin tí o bá fi lè mú mi tí mo mú fídíò èèyàn àti ọdún èèyàn tó sọ ọ̀rọ̀ kódà kó bú Tinubu lórí ètò mi tí mo lọ rìkọ́dẹ̀ tó mú fídíò àti ọ̀rọ̀ rẹ̀ tó sọ ọ̀rọ̀ èmi ṣiṣẹ́ tèmi ni tó bá ṣe pé òun lọ́ba pààrọ̀ sẹ́mi ni mo sọ̀rọ̀ bọ́lá ṣe ń tàbí àìmọye tàbí tí mo máa ń ṣe báwọn ètí mọ̀pá àlọ́ wọn pàṣípàmọ́ eléyìí o táyì gẹ́gẹ́ ìwọ́de ilé gbọ́mọ̀ pé eléyìí ọ̀mọ̀ta ọ̀dà ẹwọ́rú tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí mọ́gàjí balógun ọjọ́ nìlọ ti ń pa àlọ́ pé bàbá òun ló mú àwọn èèyàn dé Ìbàdàn ti ń pa àlọ́ tí mo fi jáde tí mo fi ṣàlàyé nípa gbogbo ẹ̀ táwọn olóyè àtàwọn mọ́gàjí Ìbàdàn bẹ̀rẹ̀ sí ní pè ẹni tó lọ ṣe rìkọ́dì kò sí tó kàn án òfin bẹ́ẹ̀ lù náà kò sí tó kàn án ó lọ interview èèyàn ìbò ló sọ kèsè gbégbà tó wá ń fẹ́ ṣe tábìlì wọn wá gbébọn sí lórí under duress kọ́ ọba lówù mechanic olè lọ́ọ́lé ṣùgbọ́n tẹ́ fi lè gbé ni wípé tí kì bá ṣe pé bóyá òǹkọ̀ròyìn press ni journalist ni ibi tẹ́ lè gbé ṣùgbọ́n nínú òfin o irú ẹ̀ ṣẹlẹ̀ mo nígbà mo wà lẹ́kọ̀ọ́ táwọn ò tẹ̀ tí bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ìgbà yẹn Ọbásanjọ́ ní bẹ láàrẹ láyé PTF Buhari lọ́yẹ̀ di PTF gbogbo oògùn tán wà fowó ptf ráńgbà náà lẹ́yìn ìgbà tábà sàkú tán oògùn tó pọ̀ rẹpẹtẹ tó gbó last tẹ́tí ti sanwó lẹ́nu òyìnbó tó ń dé àti fáwọn iléeṣẹ́ ẹni ìwà lọ ṣe interview nt Àbújá ní bá ṣiṣẹ́ nígbà tó wá lọ ṣe interview nígbà yẹn ọwọ́ agbé yìí pé ẹni tó wá sọ̀rọ̀ ń bẹ̀ wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé à inú nísìn wọn ò kó oògùn wá fáwọn oògùn táwọn ti ní látàyè ptf látàyè Abacha tí Buhari ti kó bẹ̀ iná ẹ̀ lóògùn ti ń bẹ o wọ́n wá gbé gbogbo ayé wá gbọ́ wọ́n wá ní pé ẹni tó lọ gbé ròyìn kọ́ lọ rẹ́ńdà apology òun sì jọmọ Yorùbá ó ní láéláé pé òun mọ sí òun pé tí mo mú voice àti fídíò èèyàn tí mo ṣiṣẹ́ mi sẹ́mi mo sọ̀rọ̀ ọlọ́gbẹ́ òun lọ́kọ̀ lẹ́tọ̀ àfapọ́lọ́jì olóhùn òní kọ́ pé tóun bá kọ́ ajẹ́ pé wọn ò mọṣẹ́ tóun ṣe nìyẹn ìtẹ́ bá sì gbaṣẹ́ lóhùn ẹ gbaṣẹ́ lóhùn òun ó padà sí sálẹ̀ tó gbogbo àní ìdápọ̀ ṣùgbọ́n tó bá wá ṣe pé àwọn ọlọ́pàá bá wá ṣèwádìí tí ìyá ẹ̀ wá sọ pé à ẹni mi ní tí màá sọ rèé ọ̀daràn ni òun náà ti di kírímínà táwọn ọlọ́pàá bá ṣèwádìí tẹ́ bá ní pé à ọ̀rọ̀ tí ẹni ló kọ́ mi pé báyìí ni ti wí báyìí ni ṣe rìn báyìí ni ti sọ òun náà ti di kírímínà ṣùgbọ́n lọ báyàn ẹ̀ ǹlẹ́ o nǹkan kan ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ lé níbẹ̀ ohun ẹ̀ tó jáde wípé ẹn sí ọmọ tí èèyàn náà bá bí nìsín sóòrùn náà tó ní gbógun tàwọn oníṣẹ̀ṣe léè tó túmọ̀ sí wípé ọ̀fàrọ̀mọ́rọ̀ ẹ̀ tí ya ìsọ kọ́mẹ́ǹtì ẹ̀nu àmọ́ tó bá délé ẹjọ́ lórí kọ́mẹ́ǹtì ẹ̀ ṣùgbọ́n pé ó lọ o ó wá lọ rìkọ́ọ̀dù èèyàn èèyàn sì sọ̀rọ̀ ẹ sì rí voice àti fídíò ẹ sì ti rẹ́ni tó sọ̀rọ̀ òun ṣiṣẹ́ tiẹ̀ ni la fi ń sọ fọ́pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ̀ ń pera yín ní ẹ̀yọ́ ọmọ kéékèèké àtẹ̀yìn tẹ́ ẹ̀ mọ̀ nípa kí mọ́mọ́ sọ́mi ẹ̀ mọ agbára tí ń bẹ fún kínní ọkàn mú fídíò èèyàn ọmọ gbé jáde táwọn èèyàn bá pè mí tí wọ́n bá ń bá mi sọ̀rọ̀ tí n bá rí pẹ́ nìkan ń sọ̀rọ̀ tí mo fẹ́ kẹ́kọ̀ọ́ àbí ọ ń sọ ìtàn kan fún mi tàbẹ́ wa màá ṣé kí n rìkọ́ọ̀dù ẹ̀ bí màá ṣe sọ nìyẹn ṣé kí n rìkọ́ọ̀dù ẹ̀ tó bá ní kí n rìkọ́ọ̀dù ẹ̀ tó bá dẹ̀ ní mọ́ rìkọ́ọ̀dù ẹ̀ tó bá ní ṣé mo lè lò ó lórí afẹ́fẹ́ tó bá ní mi lè lò ṣùgbọ́n tó bá ṣe pé ọ̀rọ̀ tó ṣe pé mo sọ lèèyàn fẹ́ káńtà tí mo dẹ̀ rí pé ó múra àjà wá mo lè rìkọ́ọ̀dù fún ẹ̀rí ṣùgbọ́n tí n bá ní pé n tí ó pa lára ni mi gbọ́dọ̀ play lórí afẹ́fẹ́ ṣùgbọ́n tí bá rí pé tí ó tàn mọ́lẹ̀ sí tà ń sọ ni màá plẹ̀ lórí afẹ́fẹ́ gbogbo àwọn ìlànà báyìí ló ń bẹ torí náà àwa tá ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa ìyá ọlọ́sùn àti àáfà òkútagídí wọ́n ti wà nílé ẹjọ́ báyìí àáfà òkútagídí lọlé lánàá torí pé àwọn ni wọ́n lọ wọ́n mú ẹjọ́ lọ sí tọlọ́pàá iléeṣẹ́ ọlọ́pàá sì fi ìwé pe oh, ìyá ọlọ́sùn ni torí pé kì í ṣe pé wọ́n lọ wọn ò lọ arrest wọn ò lọ mú ìyá ọlọ́sùn nílé wọ́n fi ìwé pe wọ́n invite ìyá ọlọ́sùn ṣùgbọ́n nínú ẹjọ́ tí ìyá ọlọ́sùn rò lọ gbà yí pé ìyá wa ẹ nílé lọlé ní òní o ẹ sùn bí mọ́jú ní bàbá wa dọ̀la ẹ lọ sí ilé ẹjọ́ ẹjá máa gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ lọ. Thank ẹ jẹ́ n sáré dá ẹni yìí lóhùn ẹni ní pé mo lọ mo lọ ṣe mo lọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ọ̀daràn so mo wá post ẹ̀ ṣé ilé ẹjọ́ ti pè lọ́daràn àbí ilé ẹjọ́ nìkan ló lè pèèyàn lọ́daràn ẹ já mọ́ Mr um, Lawson àbí kí ló orúkọ yín ẹ wo ìgbà tí ọ̀rọ̀ Festus Kiyamo tí wọ́n pa Bọ́lá Ìgè ẹni tí wọ́n fi ẹ̀sùn kan gbà náà ẹ jẹ́ àmọ̀ ẹ fi àmọ̀ràn wa létí ọlọ́ọ̀bá fẹsọ̀s kìyàmù wọ́n dẹ̀ wà lọ́dọ̀ ẹ̀ ọgbà gbogbo ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá wá jáde pé báyìí báyìí báyìí báyìí ó ní nígbà tí oníbàárà òun wá bá òun òun sì fẹ́ gba gbogbo ọ̀lẹ́lẹ̀ wọ́n ní ọ́ àbọ̀ kìrìmìnà ìgbà gbogbo ìyẹn tiẹ̀ ti ń sọ̀rọ̀ ó kálukú ń sọ pé gbogbo wa òfin ò yá wa ẹnìkan wá sọ̀rọ̀ professor Kyagbogo ti ẹ̀ ráyè ńgbà náà ẹnìkan tó wá sọ̀rọ̀ tó wá àdùn ẹni professor Wọlé Ṣóyínká ló bẹ́ẹ̀ pọ̀ rẹ̀ pé ah, ó ṣe léṣe kí dáa ah, ó wá ní ah, dáàdì nígbà tí mo wà ní secondary school ìwé yìí ni mo kà tí mo fi páàsì exam àṣẹ ẹ̀ tí ẹ̀ mọ̀ nǹkan kan kí lẹ̀ ń dá sọ̀rọ̀ ọlọ́ọ̀ sí ẹ lọ wo section báyìí lọ wo section báyìí lọ wo section báyìí kí á ní bàbá dákẹ́ nígbà náà ìlànà ń bẹ tẹ́yìn bá wá bá mi gẹ́gẹ́ bí iṣẹ́ mi ìpètò báyìí báyìí báyìí ni tó ṣẹlẹ̀ mo ṣe interview fún tó ké gbàjáde wá bá mi yálà ọ̀daràn ni o kì í ṣe ọ̀daràn ìgbé níwọ̀n ìgbà tí iléeṣẹ́ ọlọ́pàá iléeṣẹ́ ọlọ́pàá gan-an ní agbára àti pèèyàn lọ́daràn ẹni afurasí iléeṣẹ́ ọlọ́pàá ó pèèyàn ilé ẹjọ́ ní ó sọ pé èèyàn jẹ̀bi ní ó sọ èèyàn dọ̀daràn ó sì ní ìjìyà tí wọ́n lè fún yàn náà nílé ẹjọ́ òfin bẹ ìlànà bẹ òfin bẹ ìlànà bẹ ìyá ọlọ́sùn di ọ̀daràn kò tí ì ṣẹ̀ ilé ẹjọ́ in ló lè sọ pé ó ṣẹ̀ àpéǹgbà tọrọ ń ṣẹlẹ̀ ní ìsìn báyìí kẹ́nìkan nipa pè mí pé àárẹ òpin tàn nípa o òkúta gidi tá ń sọ èmi àti ọ̀rẹ́ sẹ́ńtẹ́ ìsọ ìdáyé lójú yìí ṣe interview fún ṣùgbọ́n wàá lo ìlànà iṣẹ́ tèmi láwọn ìbéèrè tí ń bí pé ẹ̀ lóòótọ́ ni bẹ́lẹ̀ ṣe rí ni bẹ́lẹ̀ ṣe rí ni tó ẹ̀yin ará ilé náà lẹ́gbọ́dá mò ń ṣe ètò lọ́nísìn báyìí ẹnikẹ́ni tí ẹnikẹ́ni ló lè pè sórí ètò kẹ́nìkan wá pè ní ìsìnkọ́ bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn kan òkúta gidi tó fi ẹ̀sùn kan ó sì pè sórí ètò ni ṣùgbọ́n lórí rédíò ìlànà ẹsẹ̀ wa ni pé tó bá ti rí pé ọ̀rọ̀ tó lè máa tàbùkù ẹnìkan á jàdánù tẹ bá ní mi ti máa ń ṣètò náà lórí ní ọ̀táwọn èèyàn bá pè tẹ bá ti pé tẹlòmíì ń sọ ibi èsè ṣòro rádaràdà máa já wọn dànù gbẹ tó o bá lẹ́rìí tó o bá mú wá nígbà ọ̀rọ̀ ẹsẹ̀ lẹ̀ pọ̀lọpọ̀ àwọn èèyàn ló pè mí ẹni kìíní kan mo ní sẹ́ ẹ lẹ́rìí ẹ̀ẹ́n àwọn kìíní bì kan tọ́da yín lójú because bẹ́ẹ̀ bá lọ mú fọ́tò wá photoshop ń bẹ àfa buhari ọmọ musa gbà kan tí wọ́n ṣe pósítà àwọn tí wọ́n gbé kóòtù sí wọn lọ́rùn àfa buhari musa ní èmi kóòtù lọ́rùn ni ìwọ́n rí níbi táwọn ní photoshop gbòdù dé 3d photo ti ń bẹ 4d wà tó gbé oríṣiríṣi àwọn nǹkan tá à ń lò tó gbé wọn lè fi ṣe photoshop torí àmọ́ tá à ń sọ òfin dẹ̀ ń bẹ nílùú ẹ̀já máa gbọ́ lọ. ọ̀kárẹ̀ láì ọ̀kan láwọn ẹni ọlá mo láìkí kọ́mẹ́ǹtì yín ọ̀kan láwọn ẹni ọlá ọlọ́ọ̀bá dúpẹ́ fún yín bàbá wa aminu mọ́ṣẹ́ bábìlì ó lè ọ̀la yìí kí ni ti ẹ fún gbogbo jama mùsùlùmí lérí ọ̀rọ̀ tí ń lọ. ṣé ẹbí ọmọ ìgbìmọ̀ ìlú ọkọ ni o. ọ̀rọ̀ máa wà tọ́ra àti màkúrò ọ̀pọ̀ ìgbẹ́ kíní yìí kíní yìí ò lọ ń bẹ̀. àáfàá tó ń sọ̀rọ̀ yìí kíní yìí ò èrò pó parí àáfàá tó ń sọ̀rọ̀ yìí ó sọ àwọn ọ̀rọ̀ kan ó dùn mí tí kíní yẹn ò kò débẹ̀ tán lọ́ọ̀yà yìí náà sọ ọ̀rọ̀ kan kí n kọ́kọ́ bá àwọn kókó yẹn ìgbà tá àfa yẹn sọ̀rọ̀ Ìlọrin ni wọ́n ń bínú ẹ máa yọ̀yún okó tẹ bá ń sọ̀rọ̀ bóyá ẹ ṣe Yorùbá kò sí yẹn tí ń bínú Ìlọrin àwọn Fúlàní tí ń ba Ìlọrin jẹ́ ni Yorùbá tí bá ń bínú ọmọ bínú tí ń kó Yorùbá mẹ́rẹ̀ yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìran Yorùbá lèmi ẹ̀yà Yorùbá lèmi kí ni wọ́n fi ń bínú Ìlọrin fún gbogbo mùsùlùmí tí ń bẹ nílọrin tí wọ́n bá tí wọ́n bá dá mùsùlùmí tí ń bẹ ní ìpínlẹ̀ èkó nìkan sí ìdá mẹ́wàá ẹ̀ kó dá kan gbogbo mùsùlùmí ìlọrin ẹ̀ tó local government kan nípínlẹ̀ èkó mùsùlùmí bẹ́ńbò mi ẹ wo population èkó ẹ wo population mùsùlùmí ìpínlẹ̀ èkó gbogbo ìlọrin gbogbo ìlú ìlọrin ẹ lọ google rẹ̀ sí gbogbo population ìlọrin wọ three million ìlọrin mi sọ kwara state lápapọ̀ ìlọrin nìkan sọ wọ three million so kí ni wọ́n ń bínú ìlọrin fún tọ́rọ̀ bá ṣẹlẹ̀ báyìí a gbọ́dọ̀ máa ṣọ́ra a gbọ́dọ̀ máa ṣọ́ra so wọn ò bínú mùsùlùmí mọ́ wọn ò bínú ẹyin kínní mọ́ Ìlọrin ni wọ́n ń bínú ọ̀dà táwọn ẹmbásì ń bínú Ìlọrin wọ́n ti bínú ẹlẹ́sìn ìbílẹ̀ Ìlọrin wọ́n ti bínú Christian ti ń bẹ nílọrin náà nìyẹn ẹ wá wo lọ́ọ̀yà yìí sọ̀rọ̀ wípé àwọn làwọn gba àfọ òkúta gidi nímọ̀ràn wípé mọ̀ wí nǹkan kan pé toráfò Kúdagiri lọ ṣe ètò lórí rédíò ní ọjọ́ tọ́rọ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ tó ṣe wípé lọ́ọ̀yà láwọn ní kí wọ́n lọ ṣùgbọ́n mọ tó sọ ìgbà tó bá dọ̀là tẹ́ ń bá wá bọ̀ kàn sí short video mọ́dẹ̀wí nǹkan kan ju pé kò sọ̀rọ̀ ńbẹ̀ lọ pé a fojú rinjú a gbégbèsẹ̀ ìdínú tí àfọ Kúdagiri gidi tí wọ́n fi ṣe jẹ́ lọ́jọ́ náà pẹ̀lú èyí tẹ̀mí wò nípa yí pé bóyá pípè lọ́tún pípè lọ́sì àáfà ọ̀bá má jẹ́yìn irú ẹ̀ torí pé àfi tá a bá ń tanra wa gbogbo alamọ̀ páwọn tí wọ́n mú súnmọ̀ àmọ̀nú súnmọ̀ káfàrú ń bẹ àwọn tí wọ́n ń pa nǹkan míì mẹ́sìn ń bẹ ó wà nígbà tá a bá fẹ́ kọ́rọ̀ òdùn ńlá àmọ́ sọ ẹnìkan kọ́mẹ̀ntì kan Oh, ẹ jẹ́ wo kọ́mẹ́ǹtì yẹn ọ̀kan làwọn ẹni ọlá ẹjá wo ẹjá wo kọ́mẹ́ǹtì yìí ọ̀kan làwọn ẹni ọlá ní pé ní ìgbà tí Erelu wọ́n tẹ̀lé dé òyìnbó ní ìgbà tí Erelu tó fi ẹ̀sùn kan Oyèdèpọ̀ Adébóyè àtọ̀pọ̀lọpọ̀ àwọn míì kódà tẹ mọ́ ọ̀gá wa Yínká Ayéfẹ́lẹ́ Dr. Yínká Ayéfẹ́lẹ́ tó fi ẹ̀sùn kàn wọ́n pé wọn ò gbé lọ kóòtù wọ́n kàn fílẹ̀ ní pé kọ́ máa gbó ẹja wo bẹ̀rù tí gbogbo èèyàn ńlá káyè sí mọ̀ yí pé erelú yìí ti ń sọ irọ́ ní pa ló ti ń pera rẹ̀ ní erelú àgbáyé oríṣiríṣi ó kọ làwọn èèyàn kún ń pera wọn pé wọn ò gbé lọ kóòtù lẹ́yìn yẹn ẹlòmíì tó tó ń sọ̀rọ̀ ìní Babátúndé Yusuf Ẹ̀lúkú wọ́n ní pé à ọ̀rọ̀ yìí ò tẹ́ ẹ pé ní tọlọ́pàá káàfọ́ ọkọ̀ ìjáde kó fi kùránì búra ni kó ń kálukú ọba máa lọ ó lè rí bẹ́ẹ̀ ó sì lè má rí bẹ́ẹ̀ ìṣòro tá à ń ní láyé lónìí ìbanilórúkọ jẹ́ báwa ṣe ń lo social media wa ńlẹ̀ Yorùbá ó yàtọ̀ sí bí ọ̀pọ̀lọpọ̀ olùgbọ́n míì ṣe ń lò láyé ẹlòmíì kàn lè jí lọ́sàn kan ni ṣèbí ìgbà kan la gbọ́dọ̀ nìkan jáde tó ní aṣíwájú ti kú ńgbà náà tí ò sí rẹ́rìí rẹ̀ tó dẹ̀ ń káwọn èèyàn pé ẹ kú oríire bẹ́ẹ̀ èèyàn bá tiẹ̀ wá kú ṣe ẹ kú oríire lèèyàn ń kí èèyàn Aṣíwájú ọ̀hún ló ti di president àrò orílẹ̀-èdè wa Nàìjíríà báyìí àìmọye oríṣiríṣi a ti sọ ti eh, àwọn ìfàyàjẹnism tó parọ́ mọ́ bàbá wa Adam àti Mọ́ríkàs lápapọ̀ tó ṣe pé ńgbọ̀yà kò rí bẹ́ẹ̀ àwọn kan nígbà tí mo ṣèwádìí àwọn kan ní wọ́n ní bàbá rẹ̀ ní nígbà tó parọ́ mọ́ Malam Yusuf náà wọ́n ní bàbá rẹ̀ ló sọ pé um, kọ́lọ̀ yìí ń tọ́sọ padà tó bá ní ẹ̀rí kò lè yí padà tọ́rọ̀ tó sọ tó bọ́ sí gbogbo ayé tó sì pé rẹ ló níṣẹ̀ṣe tó wá sọ̀rọ̀ tó wá lọ́ọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ ìwọ nìkan kọ́ gbogbo ayé mọ̀ pé àsùnrọ̀ làwọn oníṣẹ̀ṣe tẹ́ bá wo gbàgbó pósì fídíò lánàá gbogbo èèyàn ti gbà pé àwọn oníṣẹ̀ṣepó nírọ́ ni wọ́n pé bí wọ́n ṣe ń parọ́ ní náà nu bẹ́ẹ̀ ṣe máa ń parọ́ nìyẹn. léyìí tó jẹ́ wípé ó lè fà á káàfa pàápàá lásìkò tọ́rọ̀ ṣẹlẹ̀ ẹ rí i pé fídíò míì tó ti jáde báyìí tẹ́nìkan mú àlùkùránì tó ń tẹ̀ mọ́lẹ̀ tó ń dúró lé lórí ẹ̀yìn jáde ẹ̀kọ́ bíra wa náà kí ni sọ èèyàn ó make sense kùránì ẹ ọ̀ ń tẹ̀ mọ́lẹ̀ ọ̀ ń dúró lé lórí sẹ́yìn òun ni islam. ànábì gan fún ara rẹ̀ sallallahu alaihi wasallam ànábì ní pé ti agbára àlùkùránì ọ̀bá ká agbára ìjọba yé a máa ká alukurani láti rí gbé ọlọ́run ní ká ṣe báyìí ọlọ́run ní ká sálùwàlá sómi ó jáde nínú alukurani alukurani náà ni wọ́n pààyàn bẹ́ẹ̀ bá pààyàn pípa ni kí wọ́n pa sálùkurani náà lọ pẹ́ńtọ́ pààyàn ìjọba ni wọ́n wàá lo ìdájọ́ tí ń bẹ nínú alukurani. òfin ọlọ́run ni àwa láwa á múṣẹ ẹni ẹlòmíì pe wa ní textbook bẹ́ẹ̀ ni textbook ti wá nu a pé textbook náà lẹ pé tá a ti ń kọ́ ẹ̀kọ́ so gbogbo eyín èmi ò ríro mi ò ríro ṣùgbọ́n ẹja jọ gbé ìgbé ayé àlàáfíà láàrin ara wa láàrin muslim láàrin christian láàrin ẹlẹ́sìn ìbílẹ̀ mo sì ti sọ fẹ́yìn èèyàn wa nílọrin ìsìláàmù ti yín nílọrin odidi ni. ìsìláàmù tiwa ní gbogbo ilẹ̀ yorùbá yòókù ààbọ̀ ni tẹ ìdé ìwò nígbà àwọn kan jáde olúwo ní ẹni tó bá ẹbọ gbígbé sórí egwu olúwo ni wọ́n mọ̀ ṣe olúwo tí wọn ò gbé eégún níwò olúwo ò lè sọ pé kí wọ́n gbé tiwa ilé mi sọ o nípínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà agbára ọba kan ò tó pé kí wọ́n kẹlẹ́sìn ìbílẹ̀ ọmọ ṣe torí pé wọ́n gbalé ẹjọ́ lọ yóò sì jẹ̀bi torí pé ń ní òfin sẹ́kúlà ni ìǹtọ́ bá lè ṣe ọba lè rà wọ́n ọba lè tù wọ́n mo ti sọ ti eégún tó jáde tó lùwò john tó ti pẹ́ tó fi jó nígbàlẹ̀ rẹ ìmíì tó fi wá mọ́ nígbà tó ṣe iron ló rà tó rówó lọ́lọ́ gbé fólú pò fẹ́ fi dún òun á fi dúpẹ́ àbí ara ìlú ara àṣà wa kọ́ nílẹ̀ Yorùbá nínú ààfin ìlú láyé tẹ́ ẹ bá débẹ̀ tí ìlú ọ̀sọ̀ tí wọ́n torí èèyàn mọ̀ ìwó jẹ́ kan bẹ̀. sáwà ní mùsùlùmí ò sí níwò ìwò alálùkùrì áni ìjọ òun láti wá rí o káwọn àáfàá àtàwọn oníṣẹ̀ṣẹ̀ ó máa bára wọn jà níwò wọ́n lọ ṣe dáwà fún wọn ni tí wọ́n bá rí tí wọn ò rí rí wọ́n lọ ṣe dáwà fún wọn ni ní ilẹ̀ èwo wọ́n sì ń ṣe òòṣà wọn ń bẹ̀ díjú tí wọ́n bá fẹ́ bọ igi ńlá olúwo àfi olúwo ni wọ́n ti mú orúkọ lọ mo ṣe interview fún ibi wọn níbi igi ńlá bí wọ́n ṣe bá nu lọ́dọọdún tẹ́ bá fẹ́ ṣe nínú oṣù kọkànlá ó ń kálukú irọ́ la sì ń pa bó o bá gbéra ẹ pamọ́ pé ká yọ ọmọ rẹ̀ ọ̀ṣọ́ ò lè gbéra ẹ pamọ́ fọ́lọ́hún irọ́ là ń pa ẹ wàá múra kankankankankankankankankankan ẹ lọ sí Gombe wọ́n ṣe ẹbọ ju nǹkan míì lọ àbí kì í ṣe ilẹ̀ Haúsá àwọn ẹlẹ́bọn bẹ láàrin wọn téèdé kánò àwọn tó jẹ́ pure haúsá tó dédé wọ́n sì bẹ́ńbẹ̀ tí wọ́n ṣe bọ wọn tí emir kánò sì lágbára lórí wọn wọ́n ọ̀rọ̀ ń tàn tí nǹkan burúkú sì ń bẹ lọ́wọ́ wọn. àwa ń ṣèwádìí a sì ń rí nǹkan ṣùgbọ́n ní ti rí pé àáfàá lè mọ̀fẹ́ yọ̀ǹda rẹ̀ nígbà tí Erelu social media ò tí ì bàjẹ́ báyìí débi tó bàjẹ́ dé lónìí tó ń pààlọ́ tó ń ṣe gbogbo ẹ̀ tó ń dákọ̀ gbá tó ń dákọ̀ àwo ṣùgbọ́n tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ẹ̀rí bí wọ́n ṣe ń bú ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ ṣe ń ṣe gbogbo ẹ̀ àwọn pásítọ̀ tẹ́rí tí wọ́n ń bú international làwọn àgbáyé làwọn bàbá wa Adébóyè Oyèdépò ìyìn táwọn yẹn ń rán ju ọ̀rọ̀ pé nìkan táyọ̀ ọmọ tó fẹ́ kí wọ́n mọ èrò olúwọ̀n dáńtà mọ́tẹ́rí nìsín òkè ò ti gbé mi ṣùgbọ́n àwọn àáfàá tiwa lókà ni wọ́n ń gbá pàápàá àáfàá Òkútagídí tí kì í bá ṣe ń gbà tọ́rọ̀ àwọn tó lọ Ọ̀ṣun lọ Ọ̀ṣun ta ló gbọ́ ó àwọn èèyàn lè mọ́ nílọrin o àwọn tó sì jọjá àfa láàrin ara wọn lè mọ́ àmọ́ kì í ṣe international àfa ṣùgbọ́n ó kọ tó wá ń bẹ́ ńlẹ̀ táwọn bàbá ẹ̀ ní tóun náà ṣiṣẹ́ kún o lè mọ̀fẹ́ fojú fo pàápàá àwọn mòkóńdòrò ńlá wà ní wọ́n ẹ wo ìgbà tí àwọn àdàbí àti mọ̀rìkàsí tí wọ́n ń búra wọn ó kọ́ wo ni wọn ò pera wọn tán wọn ò torí ẹ̀ gbéra wọn lọ kóòtù kọ́lọ́ tó bá wa pa náà rẹ̀ téèyàn bá gbọ́ àwọn wáàsí tẹ́sẹ̀ ńgbà náà bẹ́ẹ̀ pé eléyìí tíwèé bá fi lè kú ṣúyà <laughs> rèé o lọ́wọ́ àwọn màláíkà gbàdú pẹ́pọ́ ló ń pa náà ọ̀pọ̀lọpọ̀ sì túbá wọn kábàámọ̀ lórí ọ̀rọ̀ tí wọ́n sọ. gbogbo èèyàn kọ́ ni ó dàbí mùdírù mọ́ríkàs ẹ̀rí tọ́kàn mi àti mùdírù mọ́ríkàs ọ̀rọ̀ ọ̀tán ni tá a bá yọwọ́ ọ̀tàn kúrò èmi ò ní wà sí mi tí mo pilẹ̀ ń gbọ́ mọ́ríkàsì ni mọ́ríkàsì ni látàrí bàbá wa ṣe ìkádà bàbá tó bí èmi bàbá wa ní tí kì í bá sọ pé ọlọ́run sọ pé ànábì ni òpin àwọn ànábì ni pé ah ànábì làwọn ọba pe Sheikh Adam níbi orípa orípa orípa orípa nípa Islam nílẹ̀ Yorùbá bàbá yìí gbìyànjú nípa ìṣọ̀kan àlàáfíà ilẹ̀ Yorùbá bàbá yìí gbìyànjú àìmọye àwọn Christian tí wọ́n sì ń bẹ láyé tí wọn ò lè mọ́ gbọ́ wáàsí mọ́ríkàsì àwọn ẹ̀mí ò wò lórí tẹlifíṣàn lálẹ́ wọ́n gbé lẹ́ tv wọ́n gbé ní lọ́dọ̀ wa bíṣọ̀s làwa ti máa ń wò nìbàdàn àwọn christian míì ó tún lọ wọ́n dìídì lọ sí mọ́ríkàsì nípa àwọn fẹ́ wá gbọ́ wáàsí nínú àwẹ̀ nígbà wọ́n mọ̀ pé international ọ̀rọ̀ làwọn ó gbọ́ ẹ wo ọ̀rọ̀ tí bàbá wa ti sọ nípa ọ̀rọ̀ háàjì láti bí ogójì ọdún sẹ́yìn ó sì tó ń ṣẹdùn ni bàbá ní ìtìjú ń bá àwọn táwọn ò ti lọ mẹ́kà mọ́ láti twenty five years nípa ẹ̀rìn dandan táwọn èèyàn wà lọ ń ṣe nígbà tó ma eh, eléré kan ti ájìdé kíní sísà bí nǹkan ní bẹ̀rẹ̀ sí ní fa àlájà tó tonú wọn àwọn tẹ̀ ń náwó lé lórí tẹ̀ ń lọ ájìnú ẹ wá láwọn kan ń bú wa pa à ń wéèsì owó owó ìdáhùn èèyàn lókòwò aláwọn yíbo ti gba gbogbo ìsọ wa wọ́n ti gba gbogbo ọjà wa ẹ wá mú four four million ẹ fáwọn èèyàn ní two two million gbowó ẹ kó jọ ẹ wá àwọn èèyàn ní local government gbogbo àwọn sẹ́tà àwọn yíbò bá ń ṣe ọyá ìwọ gba four million ìwọ gba three million ìwọ gba two million ọyẹ máa kó ọjà wá á ṣe ṣùgbọ́n sí àárín mi ẹ tẹ́ bàgbé tẹ́ bẹ́ẹ̀ lómi ìbá ti mẹ́kà dé ṣé nígbà tí wàá lọ mẹ́kà ń àpò rẹ̀ yọ̀bà máa wú yọ̀bà máa lówó bébí bá pa tó fi lọ tó bá ti mẹ́kà dé ibi ọ̀pá ọlọ jọ́sìn ni ọ̀tọ̀ ní jọ́sìn ọ̀tọ̀ ní ìbẹ́lọ́hùn àbí wọ́n nígbà tá a bá ti wá kírun tán oúnjẹ ọba máa rọ̀ bíi mánà láti sánmọ̀ níbẹ̀ ṣùgbọ́n táwa ń sọ ni pé kílẹ̀ yorùbẹ́jọ́ wà níṣọ̀kan ti sheikh habib àwọn lè yááfì báwọn ṣe rí àti tẹ́ńgbé lọ́tọ̀ pé sheikh habib náà international ni kìí ṣe àfáà lókà morikas international ni tẹ́ mọ̀ káàkiri gbogbo àgbáyé kìí ṣe lókà àwọn àwọn wò pé tí àwọn rán ju yún un lọ nígbà tọ́rọ̀ sì kàn tó sì ti jáde tó wá bẹ̀bẹ̀ wọ́n ti gbà wọ́n dẹ̀ ti gbàgbé rẹ̀ ẹni kí wọ́n tó mẹ́nu bá mọ́ láti gbà sí ni mùdíù mẹ́ríkàsì ọ̀wá sọ̀rọ̀ kí wọ́n á máa sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ lẹ́nìkan parọ́ mọ́ mi níjọ́sí torí ńgbà wọn láwọn ti yáfẹ́ wọn yáfẹ́ ó tánu ṣùgbọ́n ti àfọ́ òkúta gidi àwọn èyí tí ìdí international èyí tó sì ṣẹlẹ̀ ìní yóò mú àfọ òkúta gidi wọ international ṣùgbọ́n tèmi ni pé táfọ òkúta gidi bá wá rí i pé onísábàbí lọ́lọ́run kaba yááfì rẹ̀ torí pé bẹ́ẹ̀ bá rán ìyá yìí ní ẹ̀wọ̀n ẹ̀rẹ́ ti pé inú fídíò yìí náà wọ́n láwọn ọmọ ìyá yìí ń kúnlẹ̀ wọ́n ń bẹ àwọn wọ́n ń ṣe gbá wọ́n ti ń bẹ̀ yín nù Yorùbá lọ́mọ àlèyàn ní rínú tí kì í bí èyàn ó bínú ọmọ àlè yín náà wọ́n sì ń bẹ̀ tí ègbà èèyàn gbẹ̀bẹ̀ ṣùgbọ́n ọ̀nà wo ni yóò ṣe dópin ká mọ̀ bara wa lórúkọ jẹ́ ọ̀nà wo ni wọ́n gbà dópin àwọn ẹni sọ pé à wọ́n ti lọ tírẹ́tì ìyá ọlọ́sùn yín ni wọ́n ti lọ tírẹ́tì rẹ̀ ni wọ́n ti lọ alẹ̀mọ́ nígbè pẹ̀lú náà ní ń gbé wọ́n ti sọ pé kó sọ pé wọn ò sọ bẹ́ẹ̀ ẹlòmíì tiẹ̀ ní wọ́n lọ gbówó fún ni ẹlòmíì ní kinní ẹ̀mẹ́jà sọ táàmà ní táàmà ẹ̀mẹ́jà sọ. So mẹ́jà sọ táàmù torí wípé tí àfọ òkúta gidi ò bá tún gbégbèsè kí wọ́n lọ tọlọ́pàá àwọn àwa náà láàmú pariwo pé ẹ̀hẹ́n à sọ fún yín kò tó bẹ́ẹ̀ kọ́ lọ́gbọ́n mọ̀ pé yá yọ ọ́ta sí rí òun àwọn kan pè mí wọ́n ní à ẹ̀ẹ́dì tó bá fi lè tó bẹ́ẹ̀ kó má lọ mú ìyá òun gbogbo àwọn oníṣẹ̀ṣe nílùú kan ni nípínlẹ̀ kan ni wọ́n ti láwọn bọ́ta àwọn ọmọ tú àṣírí àwa ń retí báyìí fíìmù sísìn fíìmù táwa fẹ́ wáwò gangan lo ṣùgbọ́n ẹni tí ọba wa gbọ́ ta tí ọba tàṣírí ọmọ mẹ́rin wá ni o o sì ní gbójú pamọ́ bí ìyọ ọlọ́sùn ṣe ṣe ìwọ náà wàá ṣe ṣùgbọ́n kí la ní jẹ́ kó gun omi sí gbogbo náà dánadáná tá à ń ṣe àfi pé wọ́n ń dì wá nítorí ẹ̀ka mójútó dọ́là ní ìsìn ti ń lọ nine hundred naira eight hundred and eighteen naira ṣé iye tí Tinubu bánu mo sì sọ ewu ọgbà mo ti ń parí gbà sínú fídíò mi ni à ń tara wa ni àní dọ́là ọ̀wọ̀ one thousand naira nígbà ní àwọn ti gbé gbèdékele iye báyìí ni wọ́n mọ ẹsẹ̀ dọ́là mú ní ta ni ń bá yín sọ ọ́ ta ni ń bá yín sọ ọ́ ṣé èèyàn ọmọ tan èèyàn lè mọ tanra rẹ̀ kò lè tan lọ́hùn. ẹ wá jẹ́ aṣọra tí dọ́là bá wọ one thousand naira nàìjíríà ọ̀ lànà ẹ má bínú mo wà lórí ètò ìlégbé kọ ọtọmátìkì ló gbé fún rẹ̀ nàìjíríà ọ̀ lànà tí dọ́là bá wà fi lé one thousand tá a bá ṣọ́ra kọ́dún yìí ó parí kọ́dún tí dọ́là bá fi lè one thousand kọ́dún yìí tó parí dọ́là ó lè ní yóò lè ní one thousand tí nàìjíríà bá sì fi lè lana á ṣọ́ra pé la fi ń kìlọ̀ fún ààrẹ wa wọ́n ní nine eighty ní dọ́là e, eight eighty lèmi pè nine eighty báwo ṣé dọ́là ti di nine eighty ní ẹ̀yìn ìyẹn gbà mí o ẹ jẹ́ ká ṣọ́ra nítorí yẹ kájọ mójútó bóò nílù yìí ó ṣe dáa bóò láṣe nífọ̀kànbalẹ̀ bóò láṣe gbáyé gbádùn ẹja àjọ mójútó ẹja àjọ mójútó nítorí yẹ kájọ mójútó nù tí àfọ́ òkúta gidi táwọn ọmọ ìyá àwọn ẹbí ẹ̀ bá bẹ̀ yìí torí pé ìyàtọ̀ jẹ́ yọ ọlọ́sọ̀yìn tó bá jọmọ̀ lọ́rin tọkọ ẹ̀ bá jọmọ̀ lọ́rin á kan mọ́ra wa o fún ìbà àwa ní ìsìn táwọn ìfífẹ́ bára wa jà ń bàdàn yàrá kan ní ìbàdàn ní yàrá kan péré ní ìbàdàn ní táwọn ìfífẹ́ bára wa jà ń bàdàn nù táwọn ìfífẹ́ bára wa jà wọ́n ní pounds ti di one thousand one hundred and twenty naira my president my president ọ̀rọ̀ mi ìlérí ẹgbẹ́ ọmọdé ẹ ṣáàjà ọkọ náà táàrin iná ẹjọ́ wọn máa febi pa wá kójú owó kóónú tata ká sọ ya mọ wa lọ́rùn bẹ́ẹ̀ tó ń tinú ẹ̀gàn bọ̀ àmọ́jọ́ tá a bá bínú ajárajọ́ ra dùgbòlugi o ajárajọ́ ra dùgbòlugi ẹ jẹ́ kí ká bá ìyá ọlọ́sùn bẹ àáfà òkúta gidi gbogbo ayé ti rí pé ẹ jàre gbogbo ayé ló ti rí pé ẹ jàre. ọlọ́run ọ̀wá ní í ṣe yín ní ẹlẹ́bi lórí àrètẹ́ ti jà fáyìn tẹ́ ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa wọ́n ní eight kìíní ni o eight ẹ̀hẹ́n eight seventy one eight eighty lè mímọ̀ tó tún jẹ́ kò tí ì wọ nine eighty ojú ti ń káwọn èèyàn kò ní í débẹ̀ kò ní í débẹ̀ tí ó fi wálẹ̀ ojú ti ń káwọn èèyàn nígbà wá ti ń sọ nígbà tẹ́ndẹ́ six kìíní kan ni wọ́n mọ̀ seven litre alẹ́ ń bá yín sọ ní sọ́nù bí bá sì ń bẹ ní central bank tí wá bá wa sónúbì arówó gbé ní bẹ́ńbẹ́ ìdálẹ́ o à ń sọ̀rọ̀ ẹ̀wẹ́ ọlọ́run foríjì àáfàá wa òkúta gidi ọgbà ayé ti rí pé ẹ ti jàre ẹ mọ̀jọ́ wá dàbí àlọ́ ń tahun àbọ̀ ń ti àná rẹ̀ ìjàpá ni nínú àlọ́ ni o àlọ́ tá a nínú òwe aláwùyé ìjàpá ọfọmọ ìgbín. Mm -hmm ọwọ́ àdìjọ́ kejì bá ń pa wọn òun ló ń jẹjẹ ọlẹ́sìn ní japa ọ̀lẹ́ arísẹ́mọ̀sí lọ́ba bọ́ọ̀nù oko àná rẹ̀ níbà ń waṣu ìgbín bá ka mọ́bẹ̀ ọba mú ọwọ́ lọ dè mọ́ di igi táwọn èèyàn máa gbà lọ sí oko bẹ́lẹ̀ bá ń lọ kí ló ṣe ó lọ waṣu lóko mi ní ìjàpá olè aláìlótó jí aláìlójútì inú oko àná rẹ̀ ló ti lọ jalè bó lè bá rí ìjàpọ̀ olè o ò níbòmíì tó ti gbé nǹkan mọ́ inú oko àná rẹ gbogbo wọn bú lọ láàárọ̀ tí wọ́n ń lọ oko tí wọ́n ń lọ ọjà nígbà tí ó dì ọ̀lẹ̀ tí wọ́n ń darí bọ̀ ìgbé tó wà ń bẹ̀ pé òun ti fi ṣẹ̀sìn àárọ̀ ó yẹ wá ṣẹ̀sìn ìrọ̀lẹ́ ọlọ́mọ fi wá ṣẹ̀sìn nígbà wọn padà bọ̀ sí ìyàlẹ́nu Yorùbá Yorùbá Yorùbá ah àìrọ̀rọ̀ lẹ́ẹ̀mejì a sì mọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀mejì ìgbín ọ̀tọ̀ọ̀tọ̀ ìyá náà rẹ ṣé iṣu náà tọ́ lọ wà sọ́mọ rẹ ò ní jẹ́ ń bẹ̀ ebi kọ́ ní pa ṣèbí kọ́ mọ̀ rẹ má bàa o tún wá dè mọ́lẹ̀ látàárọ̀ tí ìbá wá ṣàánà rẹ̀ kọ́ mọ̀ ti bẹ ló ṣe bá dání bẹ lọ́wọ́ lọ́wọ́ rẹ bẹ lórí bí gbogbo wọn ṣe wá tún bú ìgbín nù kájọ ìjọba sì gbọ́dọ̀ gbégbésẹ̀ lórí tí ọmọ jáde lórí afẹ́fẹ́ lórí táwọn èèyàn ọmọ sọ àti lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn àáfàá tí ó jáde tó lóun ń ṣe wáàsí àbóníṣègùn ìbílẹ̀ ni àbí ẹni tó jẹ́ pásítọ̀ ni ìjọba ń gbọ́dọ̀ wà rẹ́gísítà lábẹ́ ìjọba àwa táwọn ṣe program náà online a gbọ́dọ̀ wà rẹ́gísítà lọ́dọ̀ ìjọba ìlànà à ń tẹ̀lé lóòótọ́ àyè lè wà fún kakuru pé ojoojúmọ́ ní ìràwọ̀ tó tó ń jáde lẹ́nu ìṣe tí Facebook dé yìí ẹ wo iye èèyàn tó ti sọ di olówó ẹ wo èèyàn tó ti sọ di ọlọ́lá ẹ wo èèyàn tó ṣe pé ó jẹ́ kí wọ́n ṣe àwárí ọgbọ́n àtinúdá ìta àwa kan lo Facebook pa fi ń sọ àwọn kan bẹ tí wọn ò fi sọ̀rọ̀ tí wọ́n sì ń rí owó tí wọ́n fi ń ta ọjà wọn ìtẹ̀yìn ń lò fún pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ló ń lò ó ká tó wá sọ YouTube ká tó sọ TikTok ká tó sọ Instagram ká tó tọ thread gbogbo àwọn nǹkan báyẹn Twitter ẹ jẹ́ ká jọ ká sì ṣọ́ra àwa tá a máa ń kọ́mẹ́ǹtì lórí nǹkan ilẹ̀ Yorùbá lẹ́wọ́n ń pe bíi ẹ má ó bàjẹ́ ẹ má kí ẹ̀sìn ó pín wa àwọn tó ṣe gbogbo tẹ́ fi ń wò mí tẹ́yìn náà fi ń wò mí yìí o ẹ̀sìn kọ́ o nígbà mo lọ ra fóònù tí mo ẹ̀sẹ̀ ń lò ní ìsìn camon twenty eléyìí sixteen ní kí ló orúkọ ẹ̀ ìní sixteen megapixels ní front camera eléyìí náà sixteen megapixels ní front camera eléyìí thirty two megapixels ní ó tún ju àwọn eléyìí lọ ojoojúmọ́ làwọn ò sùn gbogbo àwọn tó ń ṣe léyìí wọ́n yéé ṣe mùsùlùmí o wọ́n yéé ṣe mùsùlùmí o àwọn tó ń ṣe o wọ́n yéé ṣe mùsùlùmí o ẹ̀já ronú wa o ká pa ọgbọ́n pọ̀ ká pa ìmọ̀ pọ̀ ká lè gbé ìlú wa lárugẹ ẹ wo ìpínlẹ̀ Èkó ọrọ̀ ajé Nàìjíríà ló jù síkíní lágbàáyé ní Áfíríkà ọrọ̀ ajé ìpínlẹ̀ Èkó ló ní ipò karùn-ún mùsùlùmí bẹ́ẹ̀nbẹ́ christian bẹ́ẹ̀nbẹ́ lẹ́sìn ìbílẹ̀ bẹ́ẹ̀nbẹ́ ẹnìkan ò dira wọn lọ́wọ́ ibi tá a bá ti fààyè gbára wa ìlú náà máa ń nílọsíwájú wọ́n tó pé à ń sọ́ra wa lọ́wọ́ à ń sọ́ra wa lẹ́sẹ̀ tá àgbàpọ̀ mọ̀ ìyá ni wá kò ní nílọsíwájú kankan ẹ jẹ́ ká jọ ẹ jẹ́ ká jọ ẹ jẹ́ àgbà àlàáfíà láàyè á wo bí ọ̀rọ̀ ó ṣe rí nílé ẹjọ́ ó ṣeéṣe ká tó ṣètò lálẹ́ torí pé ìyá ọlọ́sùn ti wà nílé ẹjọ́ ó ṣe bí mo ṣe wọlé sórí ètò náà wọ́n pè mí pé Yèyé Ọlọ́sùn ti wà nílé ẹjọ́ èyí tẹ́ ẹ sì jẹ́ oníṣẹ̀ṣe ẹ ṣọ́ra yín ní ìpínlẹ̀ Kwara pàápàá nílùú Ìlọrin ibi tí ẹlẹ́sìn ìbílẹ̀ bá ti pọ̀ àwa mùsùlùmí tí bá ń bẹ ń bẹ a gbọ́dọ̀ bu ọ̀wọ̀ fún wọn ibi tí mùsùlùmí bá ti pẹ̀yẹ lẹ́sìn ìbílẹ̀ náà gbọ́dọ̀ bọ̀wọ̀ fún wọn tẹ́ bá ń dé lórí àwọn kan sọ pé àwọn ẹ̀sìn àjèjì kan ni wọn ò ní bá yín dá sí o tẹ bá ń dé lórí pé àwọn oníṣẹ̀ṣe wo wọn ò ní bá yín dá sí o ẹ má tẹ̀lé àwọn social media tí wọn ò ní fojú hàn o. tẹ́ bá gbéra ẹ̀ lọ kóòtù lónìí tẹ́ bá dá ọjọ́ kóòtù níjọ́ mi ẹ rí apá ẹ̀ níráwọ̀ èèyàn ń bẹ̀ abánidé ìbánidé bẹ̀ o. a sì ní rógun àní rọ́tà àní ríjẹ́ ẹ̀sìn ká wá jáde ká gbógun ìǹtẹ́ àlejà sí kẹ́nìkan bá sọ pé Ìlọrin ẹsẹ̀lẹ̀ Yorùbá yóò rí bínú mi ẹ̀yìn àwọn ọ̀fẹ́ róníṣẹ̀ṣe yóò rí bínú mi wọ́n ń ṣe tiwọn ó kálukú ó ṣe tiẹ̀ secular state ní Nàìjíríà àmọ́ òfin agbègbè tún wá ń bẹ ibi tí wọn ò ti gbà tó onílé rẹ̀ o lè máa ṣe tó bá wù ọ́ nílé àwọn tó ṣe pé wọ́n ń ṣe òòṣà àbílẹ̀ wọn tí wọ́n ti ń jọmọ bíbí Ìlọrin tẹ́nìkan máa ń sọ pé kò sánmà kankan tí ń ṣẹ̀ṣẹ̀ ṣe wọ́n sọ bẹ́ẹ̀ o lọ́ba dèdè àpè Yemọja o ò fi Yemọja wọn lẹ́dọ̀la ọ̀ṣẹ̀ṣẹ̀ ń tán lára wọn ni ọdún wo wọn ò ṣẹ̀ṣẹ̀ gbé gúnmọ́ ọlọ́jẹ̀ nílọrin àwọn ibòmíì ń bẹ tó fẹ́ wọgi mú Ìlọrin tí wọ́n sì ń ṣe orò wọn ń bẹ̀ dọ̀la tẹ́nìkan ò sì fara nira wọn torí náà ẹjá ṣe sùúrù tó bá di alẹ́ àjẹ́ jẹ́ ká mọ bóun ọ̀rọ̀ ṣe rí nílé ẹjọ́ gbogbo náà láti ẹ̀rí torí pé béèyàn bá sóní ní ìsìn ó ti jáde ni mo máa sọ fún yẹn mọ́kọ̀ọ́rọ̀ mọ̀lẹ́bí rẹ wá sórí social media àwọn ọ̀bọ̀ dá sí i yanjú ọ̀rọ̀ ara yín nínú ilé ọ̀rọ̀ tẹ́ bá ti gbé sórí ìtàkùn ayélujára kí lọ́kàn yín ń bẹ̀ ò sí ń bẹ̀ kí lọ́kàn tó fi dá sí ẹ̀yẹ kọ̀fẹ́ ká dá sí ló gbé e ta kọ̀fẹ́ ká dá sí ni ìwájú àfìfẹ́ sí ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ò ní bàjẹ́ ìpínlẹ̀ Èkó ò ní bàjẹ́ ìpínlẹ̀ Ògùn ò ní bàjẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ò ní bàjẹ́ Èkìtì Ẹdó Delta Ondo Kwara Kogi àti Nàìjíríà lápapọ̀ ìlú Ìbàdàn tí mo wà yìí ò ní bàjẹ́ ìlú Ìlọrin ò ní bàjẹ́ ìlú ẹnìkọ̀ọ̀kan ò ní bàjẹ́ ẹ jẹ́ ká sì jẹ́jẹ́ tẹ́ni bá fẹ́ darapọ̀ mọ́ àwọn tí ń ṣe alátìlẹyìn fún ètò ìtàn Yorùbá ẹ má bínú a bẹ̀rẹ̀ ìtàn Basọ̀run Ògúnmọ́lá wa padà tẹ́ni bá fẹ́ darapọ̀ mọ́ àwọn alátìlẹyìn ètò ìtàn Yorùbá ẹ lè sí lórí plus two three four x zero two three six eight seven four three two lẹ́ẹ̀kan sí zero x zero two three six eight seven four three two títí ìgbà tá a tó pàdé èmi a mọ̀ wípé ejò kan ò ní rọlù rèpè láyè kó dúró ire o.